sílẹ̀ sí tẹ́ tètè dá wọn lóhùn tó bá wá yapa dé ńkọ́. ẹ má bínú wọn ń bọ̀ o. ṣé wo dẹ̀ tún rọ́bẹ̀ bù mọ́ ntí ẹ. ẹ má bínú jàre wọn ń bọ̀. Ah. aṣọ orúkìrú ọbẹ̀ wọ ẹ ká sàn máa wò ẹ ká ah, sàn. àǹtí ẹ ká sàn máa. ẹ jọ irú oúnjẹ wo lẹ ní kò sóúnjẹ tẹ fẹ́ tí o sì ṣéwédú wà àmàlà wà ṣé lóògùnfẹ́ ẹ jọ ẹ dá mi pa mí àmàlà méjì ewédú àtọgúnfẹ́. ẹ kú fún lọ́wọ́ mi àmàlà mélòó lọ́fẹ́ ṣé kò yẹ kẹ́ lọ kẹ́ lọ béèrè lọ́wọ́ wọn. àmàlà méjì. wọ́n gbọ́ ẹ má dùn ún sàn ṣé wo ò dẹ̀ tún rámọ̀là mú tiẹ̀ mọ́. wo kọ̀ọ̀dé àgbà gbàgbàgbà jókòó jókòó jókòó kó jẹun ọlọ́run kò ní ìpè tí a ń yà mo ti jẹun wọ́n sì yọnu orí ìtayín lẹ́nu ọ̀run mọ̀jẹ́mọ̀jẹ́mọ̀jẹ́. àǹtí àìná dà àìná àìná ọmọ wa. ẹ eh, mọ wulẹ̀ gan pa o dúró báhùn fẹ̀kàn tẹ́lẹ̀ náà mo ti mọ̀ mo mọ̀ pọ́ mọ kún bẹ́nu ẹ̀yìn tí mo gbé sábẹ́ tá ẹ̀ jẹ́ kápá mi ó wù ó tiẹ̀ ti dà báyìí olórí burúkú olòṣì ọ̀tá jẹ́ ìwọ mọ́mọ́ tiẹ̀ wá sí kọ́nà bí òun fóúnjẹ tèmi bọ́. ìyàwó ẹ má bínú àmàlà ẹran kan náà ni. kò ní dáa fún ọ ebi ebi ọ̀ ní ọ̀pọ̀ ọmọ rẹ kú kò ní dá fún fún ọ̀nà tí mo gbọ́ lẹ́nu rẹ àmàlà mẹ́ta ẹran kan ní kíní burúkú bí ìdí ẹgbẹ́ ń jẹ àmàlà mẹ́ta ẹran kan ni wọ́n ń jẹ lánú ẹrẹ kan yùn rẹ gbẹ wọ́n dá àmàlà mẹ́ta ẹran kan ajókòó tàgbà má ju pẹ̀ránṣẹ́ ọ̀ní ọ̀ní àbíkó òkú lọ àmàlà mẹ́ta ẹran kan sẹ́ẹ̀rí pọ́lọ́rí burúkú. mo dáràn mo dáràn mo dáràn mo dáràn mo dáràn. ẹ̀yin olórí burúkú akóso. ẹ má bínú ẹ má bínú ìyàwó ẹjọ. mo dáràn ooo. omi omi torí lọ́sùn omi rí. ìyàwó ẹ dàpọ̀. abọ́lórí burúkú nìyí ni ó tiẹ̀ ti dá a báyìí ọjọ́ abáríbi ni bí wọ́ndẹ̀ oníyìn ọ̀tá ajé. Ah, mo dáràn mo dáràn mo dáràn pẹ̀lẹ́ sí òdòjú rẹ ah, pẹ̀lẹ́ ọlọ́run ní fìyà jí ọ. ẹ̀yin olórí burúkú àkọ́ṣìbọ̀ ọ̀rọ̀ yìí oní iná ni kò ní dàn. ẹ dákun ìyá àwa ìfiyèdè inú ẹ mọ́ mi náà. sórí ìrì òburú táǹtẹ̀nu ajábọ̀ mi ẹni òfò bẹ́ẹ̀ ni àdánù bẹ́ẹ̀ bẹ́ẹ̀

gbọ́dọ̀ ṣe lábẹ́ àkóso bó ṣe lè wù kó rí ṣíṣe ló láti jẹ. whatever plan tẹ bá ní yẹn go ahead ti tèmi ni pé ká execute ẹ mo fẹ́ ká ṣe kí gbọ́ngbọ́n kó kàn sí ṣé o pé ehm, a ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ náà kò ń wá ṣùgbọ́n eléyìí ah, mi fẹ́ mọ iye tó fẹ́ ná mi o mo fẹ́ rún parun sẹ́sì. Ah, I'm so happy èmi náà ti ń rò pé báwo la ìfẹ́ ṣe látọjọ́ yìí. nǹkan tí mi rò ní wípé àwọn birthday tá a ti ń ṣe látọjọ́ yìí a máa ń ṣe máa ń wà òkè náà but eighteenth birthday ló fẹ́ ṣe ní ọdún yìí ó yẹ ká ṣe pé pé kò ń ṣe bá ṣe ń ṣe bọ̀ ká fẹ́ lójú kí gbogbo èèyàn wá everything kó wà òkè ká take it to the next level nǹkan tẹ́mi rò nìyẹn. o ní point ṣé o mọ̀ pé láti ìgbà tá a ti bí ni mo ti máa ń ṣe birthday fún nígbà tó pé ten years. bẹ́ẹ̀ni mo increase tempo bá ṣe ń ṣe mm-hmm. ṣé wàá rí etí yìí ah! mm. ní agboolé tiwa family house wa tába ti pé etí báyìí wọ́n máa ń ṣe wọ́n máa ń fẹ́ lójú gidi ni ah, in fact mo fẹ́ ká ṣe bí ìgbà tá a fẹ́ tún kò mọ ẹ̀ ṣe ni mo fẹ́ fà gidi ni o ìkíni tó bá dẹ̀ máa ná mi. òní kí mo dé kó kúnlẹ̀ fún àti ẹ̀kú fún kí. like daddy are you sure. <laughs> n ta ti ṣe torí next week anything tẹ bá fẹ́ ká ṣe ẹ̀yin ẹ go ahead pẹ̀lú plan yẹn ẹ jẹ́ kí n máa gbọ́. Ah, èmi fẹ́ rò pé ìtàsọ́pọ̀ afẹ́fà ṣe gbogbo èyí bó ni a ti fẹ́ rówó. ẹ ṣòro tọrọ owó yẹn agbára ọlọ́run àká tí ò bá tiẹ̀ tó iye tá a fẹ́ fi ṣe pàtí yẹn máa jáde bí òjò owó cooperative ẹni ìwé ẹ ni màá ti lọ mo lè lọ báǹkì lọ yáwó nítorí ọmọ yìí ah, ó tó torí. mo fẹ́ pe gbá mo fẹ́ pàwọ́ ah. mo jẹ́ pé àpò wa mo bó ṣe rí. Ah, wọ́n máa wọ̀rí wọ́n máa wọ̀rí máa sapá mi. inú mi dùn gbá yẹn bẹ́ẹ̀ bí ọmọ yìí a gbọ́dọ̀ ṣe kọta. inú mi dùn àmọ́ kí gbogbo ẹ̀ kó lè rí bí mo ṣe fẹ́ a máa pe àwọn event planner tó máa bá wọn plan party yẹn tó yẹ kó gbogbo ẹ̀ máa àwọn tó máa sóúnjẹ ó máa package ẹ̀ sọ gbogbo báyìí máa ṣe yẹn yìí nù nǹkan tèmi fẹ́ nìyẹn ọkọ bọ̀nà ẹ ṣé tá a bá pe Wàsíù Àyìndé ṣé o ní mind. ah dadi mo like wọn jù mo like wọn gan. kó má dàgbà àgbàlagbà nítorí ara wa. ẹ a lè wá fọmọ hip hop kan náà sí lẹ́gbẹ̀ẹ́ kó má dàbí pé a ṣe ní tiwa nìkan. dadi Wizkid Wizkid. àti Davido kakú ṣe méjèèjì. gbọ́dọ̀ ah, àwọn tó pọ̀ tó yẹ báyìí. ah eighteen ó dàbí kò yẹ wọ́n lè má máa ṣe ní agboolé etí yín torí etí yẹn kọ́mọ pé eighteen years ó ti la ogun ayé já ni lágbóde tiwa ìwọ náà tàbá ti wá ṣetán kò máa mórí àwa o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣòwò ah, we have to do it ọṣẹ ọkọ mi yes um, event planner ẹ dà mhm. ẹyẹ máa plan lọ iye iye tó bá máa ní. màá pe àwọn ọmọ mi kì í parí bí ok ìyẹn náà máa dà yẹ ká look into it nǹkan kan wà tó máa ṣe fún mi nǹkan ẹ̀yìn ìyàlẹ̀ máa ń jèrè ọmọ wọ́n bá ti ń di pọ́n fún ẹlẹ́ńfílógún ẹ fún wa ń commission ẹ dé commission kí ni ọmọ yín ló ní gbogbo owó ẹ <laughs> ọmọ yín ló ní. jẹ́ kí mi tètè bọ́ sí gbòòrò. ẹ wo cooperative yẹn bóyá kẹlẹ fẹsẹ̀ fún débẹ̀ kẹlẹ. lọ́wọ́ kan àgbẹ̀ náà ni <laughs> ọmọ mi. àgbà wà lógbò jẹ́ ń lọ mú bọ̀ bọ̀ mú bọ̀ bọ̀. <laughs> ìwọ náà ò pa nǹkan kan ṣé kìí ṣe pé bóyá ẹ̀ ń lọ wòran àbí ẹ̀ ń lọ ṣe nǹkan míì kún ọjà tí mo ní ẹ̀ tà. àwọn ọ̀gá ọjà ọjà ni àwa náà gbìyànjú. ẹ lẹ wàá níta nǹkan kan. ó sú mi o pẹ̀lẹ́ ọmọ ọlọ́rọ̀ ajé pẹ̀lẹ́ bóòlù ajé ṣáájú bùbá jẹ. mo tẹ ọkàn sàn. ó tayọ ọkàn wọn ni kó padà wá gbowó yòókù. rárá sàn rárá sàn ọrọ̀ ajé tí mo ṣe gan-an ni mo fi rẹ́yọ kan yẹn ta. mo fi rí kan ta. bẹ́ẹ̀ ni. ẹyọ kan péré. ẹyọ kan ẹyọ kan. ṣoṣo nínú oògùn tí ń ṣiṣẹ́ ojú ìṣẹ́pẹ́ kò ṣiṣẹ́ tí ṣe fẹ́ẹ̀kì lọ́ta ike kan ayé mi tèmi bá mi kí ni ń ṣe mí ná àbí mi ni mò ń ṣe nǹkan ni. bàbá. Eh? mo dẹ̀ lámọ̀ràn kan o mm. mo fẹ́ dá bí àbá ń pe bóyá ká gba onílù pé tá a bá ṣe ń kiri káàkiri ní ọjà káwọn onílù máa tẹ̀lé wa lẹ́yìn kan máa tẹ̀lé wa. tá a bá ń kọrin tá à ń jó wọ́n fẹ́ gbọ́ ọkọ̀ tá à ń tà wọ́n fẹ́ bá ara ja wa ìyẹn tún lè jẹ́ kán súnmọ́ wọn bàbá. àmọ̀ràn tó ní náà nù. bí àbá ni sà. bí àbá olórí burúkú ni ọ ó sì rè àbá tó fẹ́ mú wánu àbá wèrè tó ló fẹ́ mú wánu nígbà tí mo sọ pé sòkòtò balẹ̀ ó ní kí n gba létí bí má gba lọ́yà jù bẹ́ẹ̀ lọ ṣé ọbẹ̀ délẹ̀ ọbẹ̀ tí òde kọ́ ni òde ni nígbà tá a lọ́jọ́ ọ̀tà àròwọ́ owó wọlé ẹ̀yin gan nìsín kò sówó tàbí jẹun sílẹ̀ òní òbí sú wọn wá tún ní kí n kó nílùú bó nílùú dé ṣé màá lọ gba lóònù báǹkì ní mo sanwó oṣù fún ọ ni àbí mo fi sanwó ojoojúmọ́ fún ọ dèdè rìn òpó nọ́ọ̀sì nígbà tó yẹ pé bàtà bá yẹ kẹ́ lọ lé bàbà kẹ́ fa gbogbo orun kókó òní gbogbo àgbọ̀n yín orí burúkú náà lẹ́mọ̀ dá sí láì sáà ẹ wo ẹ̀mọ tí ó ṣẹlẹ̀ ẹ tẹ̀léra yín ẹ tẹ̀léra yín ẹ tó wọnú ọjà lọ ẹ mọ jìnnà síra yín mọ wá sùn wá sùn tó ń tẹ̀lé wọn sà díẹ̀ bí di mọ̀nkí. ewúro làgbà igi ewúro làgbà igi ewúro làgbà igi ewúro làgbà igi igi gbogbo ẹ̀bẹ̀ wọ́n fẹ́. ewúro ó ṣẹlẹ̀ mélòó mélòó mélòó ewúro làgbà igi ewúro làgbà igi igi five hundred eléyìí tẹ bá mú ó ṣiṣẹ́ débi pé ó jì yín dáadáa pọ̀ pọ̀ pọ̀ ó ní ewúro làgbà igi ewúro oore mélòó mú tiẹ̀ mú tiẹ̀ mélòó igi gbogbo ẹ̀bọ̀ ọ̀fẹ́ oore two hundred naira ni o eléyìí yàtọ̀ sí tó bá ń bẹ̀ ní. olè mélòó. jẹ́ ìbá mẹ́lẹ̀ kò ní ìbánú o. olè olè o. mélòó. madam jẹ́ kí n mú wa. mélòó. ẹ bẹ́ẹ̀ gbádùn ẹ̀jọ̀ náà o. olè mélòó mélòó. eléyìí bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ gbogbo ṣe gbogbo ṣe gbogbo ṣe gbogbo ṣe. ẹgbẹ́ òun ẹ̀rí ẹ̀rọ. o torí ló wà mọ́rùn kankan kan o wọ́n dẹ̀rọ ẹlẹ́rú o mọ́ jẹ́ ń jẹ gbèsè mọ́ gbèsè o báyìí gbà báyìí jáde. ó ṣe bálabàla mọ́ tọ́rù ó wá rúgbó sí mi sọ́kò kó bó ṣe jẹ́. oníṣẹ́nu re ó di two five. gbé ẹ pọ̀ kó tó gbogbo ẹ̀ papọ̀ èlò nìyẹn bẹ́ẹ̀. two five. two five ní àbí. ẹ ó jẹ́ three thousand ó jẹ́ four thousand gbọ̀nsẹ̀dé lọ́jàre ẹ máa tọrọ owó ó jẹ́ four five. four five bẹ́ẹ̀. Eh. ó jẹ́ five thousand. five thousand kò dẹ̀ sọ òkùnkùn lọ́wọ́ ẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́. ṣé n kò ń jí wa pò ní. ó ya wèrè ni mo ní kó tó kó tó gbẹ̀ jáde ò ṣeré sọ́rẹ̀ máa lé ẹlẹ́yìn mi o. àṣé mọ̀ jíwo sápò lẹ́yìn owó tí wọ́n fún wa láàárọ̀. máa lé ẹlẹ́yìn mi o. máa lé ẹlẹ́yìn mi o. ẹ kàn sà ó ṣe fún ẹ lówó láàárọ̀. ṣé sojú ẹgọ ni wọn ti dá sí mi lówó ni. ta ló dé ṣe lówó. ẹ kàn sá. bàbá ta ra nǹkan lọ́dọ̀. gbẹ́dùn kó o kojọ táwọn bàkà sọ kó o kálẹ̀ fúnra rẹ kó báyìí gbọ́ báyìí. ẹ dá ìtọ̀ta ẹ dá ìtọ̀ta kí ló ṣẹlẹ̀. ẹjọ mo fẹ́ darapọ̀ mọ́ yín. mo fẹ́ ṣe kí ni. Ah, mo fẹ́ darapọ̀ mọ́ wa. àdúrú irú ẹ̀ yìí. mo fẹ́ darapọ̀ mọ́ wa àwa jẹ́lú dàpọ̀ kí ló fẹ́ máa bá wa ṣe. wàá máa tajà. ẹ ẹ wo mọ̀jà gba òsì láàyè bóyá ó sákò lè ní báwọn tó ń gbọ́n bí ewé sámi o. mi mi sálẹ̀ sàmì ìyá ẹ kọ́. wọ́n wọ́n ń gbàrú nínú ọjà. ìyá ń gbàrú nínú ọjà yìí ọjà tá a wà nù ẹ̀ yìí ẹ farabalẹ̀ ṣé yẹ èwo nú àwọn tó ń àwọn tó ń dàrú lọ́jà ló jẹ́ yẹ inú wọn ṣé yẹ ló ní bàkásí. bà kí ló kí ló ń jẹ́ bẹ́ẹ̀ sà. ó ah, ah, ah, mọ tó jẹ́ bàkásí iye ò nídìí tó fẹ̀ iye ẹ̀kọ́ ló ń. òbírípo. Eh, torí kan wà náà tó gbàrú bẹ́ẹ̀ yẹn tó bá ti gbàrú tán èmi ò ń àrùn tó dùn lórí o. ṣùgbọ́n ẹni tó rú bẹ́ẹ̀ <laughs> eh. yẹn ló sì mọ̀ ń ga rẹ̀. bàkásí burúkú tíyẹ̀ tíyẹ̀ oní máa ń wo máa ń gbàdúrà fún mi bọ́ lọ́jẹ́ ó rẹ́rù gbé lọ́jẹ́ ó rẹ́rù gbé lọ́jẹ́ ó rẹ́rù gbé eh. yẹ yẹ yẹ yẹ yẹ. ìyá ìyá ìyá ìyá. ṣé ìyá ẹ ló gbẹ. àwọn kan. ìyẹn lẹ pa tó ń gbàrú. látọ pa. àwọn kan. ìyá ẹ ló rí kúrú báyìí tó ń gbàrú. dára wọn ẹsẹ dára pọ ní wọn ẹsẹ dára pọ mọ wọn. mo rò pé wèrè ni ẹ. ẹ má bẹ̀rù sá. ìyẹ́ ò ní bàkásí ìyẹ́ ò gbẹ ìyẹ́ ò kú èèwọ̀ ni ìyẹ́ náà tó ń gbàrú. wọn ẹsẹ ìgbéyàwó. wo àtiwọ́ àtiyẹ́ máa mọ̀ tó o bá wá rí wa tá a bá ń lọ hmm. kò sí wàhálà ó jẹ lọnu àdàbí èlìjà ni tó o bá rí wa tá a bá ń lọ. o ti ṣoríire. ṣùgbọ́n tó o bá rí wa tiẹ̀ ta tiẹ̀ tiẹ̀ tiẹ̀ bẹ́ǹdì sẹ́gbẹ̀ẹ́ nù ọ̀bẹ̀rún mọ́lọ́mọ́lọ́mọ́lọ́. wọ́n ti máa nà. ta ló fẹ́ nà ta ló ṣe. nínà bíbá nǹkan wọn ti máa ju ọ̀gẹ̀dẹ̀ sínú kinní fún un wọn á jọ gẹ̀rẹ̀ sínú kinní fún un tó mm. dọ́bọ̀ ni àbò ń sin ọ̀bọ. àní wọn ti máa kì mọ́lẹ̀ ah ó ti máa o mẹgbẹ́. ó ti máa kì mọ́lẹ̀ kí ló fẹ́ kì mọ́lẹ̀ fún mi. òdà wọn ti máa jẹ́ tú ẹ̀ tú ẹ̀ wọn ti máa mùkúlù mùkúlù mù kẹ̀kẹ́. nígbà tó kì í ṣe pé bóyá bí ẹni fọmọ ọlọmọ jẹ bóyá bí iṣẹ ah. bóyá jẹ bóyá bí iṣu tó fi máa jẹ mu ẹ̀mọ̀ kí ló ń sọ. wọn ti máa sẹ́ksà sẹ́ksà ẹ̀. kí ló ń jẹ́ sẹ́ksà. wọn ti máa fọ lẹ́nu ah. ẹlẹ́dàá mi mọ̀ gbà mí orí mi mọ̀ gbà mí mọ̀ jẹ́ ìsìdámù ó mọ̀ jẹ́ sunkún lórí ọmọ dákun ọlọ́run ẹlẹ́dàá mi mọ̀ jẹ́ sọmọnu o ní tí ń jẹ́ mo máa wá kiri ó mọ̀ jẹ́ apàdé tí ó jẹ́ wá o níbo lọmọ ìwá fẹ́ wà báyìí ọlọ́run mo dáràn mo dáràn mo dáràn ara ayé èrò ọjà mọ̀ gbà mí. fita ọjà òun ló fi máa ń jẹ́ pé wúro òní wọ́n ń pè ní àgbà igi ẹ̀ tí mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jù tó ń yà lẹ́nu tí mi ò tiẹ̀ ti mọ bí mo ṣe fẹ́ ṣe é. ẹ fẹ́ kí ni. ìwọ mi látàrí tí ti wọ sínú ọjà kẹ́. ẹ ti lè lò. ẹ fẹ́ mọ ọmọ ọmọ aláàárín ah, àyìn nǹkan yín ni. ó yín ni ó yín ni. ó yín gan. sọ́jà mọ̀ ti yín ni. sọ́jà sọ̀rọ̀ mi ti ń jọ o. èmi kò já yín kutukutu. ìṣẹ́yìn kò ní í jọ o. màá tú yín bí fùfú ẹ̀yà wọ ni. ó yà bọ́ kí ló ẹgbẹ́ ń jọ o ń jọ o ń jọ o kí ló ṣe yín tẹ̀ ń bọ̀ kí. ọmọ àbí torí kì í sọmọ yín. ẹ ṣá ah, farabalẹ̀ ẹ farabalẹ̀. látọ̀run tí mo ti ń wọ kiri wọ́mọ yìí. ẹ ní nọmọ pa o. àmì o. ọmọ ò ní kú mọ́ yín lọ́wọ́ o. mi bá mi ẹ̀ pọ̀. olórí ìrì ọmọ tẹ́ ẹ wá bí ìbànújẹ́ ò lè dé báyìí lórí ẹ̀. àmì. toró lórí ìrì ọmọ rẹ̀. bẹ́ẹ̀ ni bí mo ṣe wà yìí bí mo ṣe wà yìí inú mi ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé wọ́n ṣe oyún kan fún mi lọ́dún náà lọ kò sí bó ṣe wù kó rí <laughs> ọmọ mi yẹn á ti gàjò lọ tó ti yẹ yín àti wájú àtẹ̀yìn ìgbà tẹ́yìn tí kò jágá gan o eh. wọ́n jẹ́ o kò jágá gan o tó ti yẹ yín ẹ ṣàmọ̀ tí mò ń tà wípé àgbo ń tà òun ni wọ́n ń pè ní ewúro làgbá igi wọ́n lé wọn ọba. àtàrò tàdé tí wọ́n ń tà ah, ah. ọmọ ìṣàlò òfé darapọ̀ mọ́ wa tó o bá rí wa tá a bá ń lọ o lọ́kì ah, tó o bá nígbà tó o jẹ tán o lọ́kì àsọmọ olóríire bó ṣe dìmọ̀ mi lẹ́sẹ̀ rè àti ìtajà kan a fẹ́ wọ ọlọ́jà ló bá ní mo fẹ́ tajà mo fẹ́ tajà ẹjọ́ láì bẹ̀ẹ́sẹ̀ láìpẹ́ ló bá ah. gbé pálí kan àfi bẹ́ẹ̀ nípa àwọn òkú ló tà fún ọjà yìí ah. twenty minutes ó ti padà dé ó ti tajà. ó ti ta tán. àwọn tó dúró látàárọ̀ gbogbo wọn ò ta pálí kan látàárọ̀. ṣókù lọmọ yìí ń tajà fún ni. ló bá tún gbé kejì kò tó thirty minutes. ó ti yàn tán. ẹ wo ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tí mo ti ẹ̀rọ yìí ó ti fẹ́ pọ̀ jù gbà eight hundred rèé. owó sẹ́nu Ah, tí ah. yẹ bá wá ní o má tajà mọ́ kò sí wàhálà tó bá ìfẹ́ tajà. ẹni sùúrù agbóbìnrin kan wá láàárọ̀ la. Ah, kò jí wa ni kò sí jí wa láago méje. ṣé ti yọ̀ǹdẹ̀ fún wa. pátápátá àtòkú àtàyè ẹ̀ fọmọ bá yín ṣiṣẹ́. aago mélòó. àtòkú àtàyè ẹ̀ kò má bá wa. mo yọ̀ǹda fọmọ bá yín ṣiṣẹ́. ẹ ní di ọmọ ìmọ̀. mo ní ṣùgbọ́n aago mélòó ni kò bá yín láàárọ̀ la. kò sí wàhálà kò sí wàhálà tó bá jẹ́ bẹ́ẹ̀. yorùbá ni ní yorùbá lẹ́yìn náà ó ti yé mi mọ́mọ́ kan gbowó ìlọ́wọ́ ọmọ yìí ó dẹ̀ ṣeéṣe kẹ́ ẹ má fún ní kankan nú ẹ̀ ọmọ ìjẹ́ dààmú gan lórí iṣẹ́ yìí hmm. ó dẹ̀ wú mi lórí kò ní bàjẹ́ fún ẹ tún gbà gbà. àjẹmọ́nù ti ẹnu ah, ah, ṣẹ̀fẹ̀ gbowó lọ́wọ́ ọmọ níjà kí ni onídé a sì mọ ọmọ ẹ̀sìn wa ń kórìíre ọmọ lọ. àwọn tá à ń ta kiri àfi bẹ́ẹ̀ gbàdùn. ẹ ṣe abẹ́ ṣiṣẹ́ fẹ́ mọ̀ tẹ̀yà yín ni. mi ò tẹ̀yà mi. ibi ò tẹ̀yà yín bọ́lá wọn náwó sí. ṣé wọ́n jẹ́ ìyá mi ni. ṣé ìgbọ́n ṣe yín ni. ṣé ìwọ jẹ́ ìyá mi ni. Ah, ẹ ẹ kọ́wọ́ lè jẹ́. ìgbọ́n ṣe yín ni. ìgbọ́n ṣe ni.

àwọn ah, of course. Ah, aboya wèrè. kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n bá mi bíbá yìí ni. kọ́ lọ wá kàn bíbá yìí ló jẹ́ kí n pè wọ́n eh, mi ò mọ̀ bóyá o lè ah. kú sórí ibẹ̀. <laughs> ẹ gbà mí o abẹ́yì ti abọ́lé ti ya wèrè ni. ya wèrè bíbá o. dúró ṣé ẹni tó ń bá sọ̀rọ̀ ìjẹ́ ẹgbẹ́ ẹ̀ ló lè múra kan ṣó fẹ́ yàn ni ṣe mọ èjì lẹsọ pé ní èkó kí ṣe ẹgbẹ tèmi. jọ kí ni méje ah. ṣé o ti wọ twenty mo ti wà yìí. àbí wọn ti ya wèrè ṣé wọn àṣìbí wọn bá mi bí báyìí. ẹ máa gbà mí. Ah, ah. ìwọ́n lọ yóò lẹ́kọ̀ọ́ o. ẹ gbà mí sísítà. Eh, eh, eh. ṣé tó bá sọ̀rọ̀ jẹ́ ẹgbẹ́ yìí. ẹ gbàgbé pé kí ni èjẹ kí ni èjẹ mi ni. bó ṣe wà yìí kò tí wọ eighteen. ẹ bẹ́ẹ̀ ni máa kó gbà tí fún ẹ. sísítà ẹ ní sùúrù. àwọn òwe tó bá sọ̀rọ̀ ló jẹ́ ẹgbẹ́ yìí kì í ṣe plot ni. ẹni tó ń bá sọ̀rọ̀ ní kò face nonsense. ó dẹ̀ bá ti ó dẹ̀ fi wọn ah kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ fi wọn lọ́pọ̀ lọ́wọ́ kí n fi wọn bá rí. ẹ máa mọ ọkọ tọ́mà máa gbé wá síbi ah, báyìí o ẹni yìí sílì gan òun ẹgbẹ́ rà sọ. ẹjọ́ kí ló ṣẹlẹ̀. Ah. tí mo ṣe wọlé mo ní ti sísà tó wà bíbá káwọn ọmọ ọ̀bọ̀ ìgbà tó jẹ́ pé àwọn ń receive call látàárọ̀ tó ti dé bíbá ni wọ́n ti ń receive wọ́n sọ pé kórìkọ́ mo máa kú sí àná. mi ò mọ ẹjọ́ ẹ má bínú. kí ni sùúrù kí ni kí ni sùúrù fún kí ni. látàrí mo ti wá nílò máa nù wọ́n máa nù yín jẹ́rì máa nù yín wọ́n máa nù wọ́n máa nù pẹ́kẹ́ ṣẹlẹ̀ máa nù yín kí lè máa ṣe. abẹ́ máa rí it's a very serious case. yes sir. serious. speed fast. yes sir murder case ni case yẹn kì í ṣe case yẹn ká handle pẹ̀lú ogun yọpa. Ah, gbígbé mi gbọ́rú ẹ̀rí ni o. gbọ́rú ẹ̀rí sá. kí ẹ lọ ṣe inú bí kan kó dé gún yẹn pa. kàgbọ́. Ah! serious sir. hello madam a máa tó débẹ̀ yẹn ẹ̀yẹ́ ṣàdó wájú ṣọ́ọ̀bù yẹn a máa débẹ̀ sí ẹ̀ tàbí tí wà ní fowó ṣe a máa bá yín bẹ̀ sí ẹ̀ kò dó wájú ṣọ́ọ̀bù yẹn a máa débẹ̀ sí all right ma. ìdààmú tarí yẹn kì í jẹ́ ká lẹ́gbẹ́gbẹ́. ẹ ló mọ́ mi Dẹ́mọ́lá ẹ má padà síbi tẹ ṣẹ́rí tẹ wà yẹn second street yẹn bí a ti ń ṣe kọ́tà ń ṣe ẹ kò bẹ̀rẹ̀ pé bí wọ́n ti ń ṣe birthday ẹ ọmọ àjúwe fún yín eh. ẹ kò sí wàhálà ẹ ṣe mọ̀. kò yẹ kí irinṣẹ́ ti wà níbí báyìí báyìí náà ni èmi àti yín sì sọ̀rọ̀ lálẹ́ àná kí ni gbogbo eléyìí nígbà tá alájí ti láwọn ò ráyè fún ẹ pati eléyìí báwọn bízì wọn fún wa lẹ́lòmí ẹni tó fún wa sí olóńṣe rádaràda yìí. kọ́dà wọn kọ́dà wọn àlejò nípa ẹni wa dé náà. time ti ń lọ náà. ẹ wo ẹ kúrò lórí aago fún mi jàre dj kí ló ṣẹlẹ̀ irinṣẹ́ yín dà. ẹ má bínú ọ̀kadà lè ní gbéde mo ti pè wọn látara mo ń pe nọ́mbà wọn sí wọn pípọ̀. ṣèbí wọ ni dj ló gbọ́kadà dé kí ló ń gbọ́kadà bò wá ṣe. fún kí ni sẹ́mi ti fún ẹ lówó ẹni wá o ti kò ibo lo ti kọ́ṣẹ́ dé o ti o ti o ti ń jẹ́ káwọn ọmọọṣẹ́ kan máa bọ̀ lẹ́yìn jẹ́ kán dé o jẹ́ káwọn jẹ́ káwọn ohun èèyàn ti máa gbọ́ music níta fẹ́ ṣe ń bíbà ó kọjá tẹ́yìn rò yẹn òun bí àwọn ọmọ ìṣeéṣe ni wọ́n ló lámìdí àti kìnní wọ́n ní ṣó ní ìlú kan wọn lè ráyè wá àdẹ̀tún pé DJ tó máa plé orin wọn wèrè tún ṣe bí kìnní irun ló dì ìmọ̀ nǹkan tó ti ẹ̀ ń ṣẹlẹ̀ gan tí gbogbo ẹ̀ ń dàrú lé ni tó ti ṣerun ẹ kó lọ wẹ̀ kó múra. wọ́n bí kí ló dé tó ń sá. kí ló ṣẹlẹ̀. kí ló tọmọ kí ló tọmọ ìsá wọlé. Ah, ah, kí ló tó sá. ẹ ká sùn orúkọ mi ni ọfíìsà Ṣọlá. ẹ ẹ ṣáwọn security tó gbà ní. nọ okùn ṣáwọn lélẹyìí. ẹ kí ló wá ṣẹlẹ̀ láti Iléwẹ̀ràn police station láti wá. how can we help. ibi tọ́mọ yín ti lọ ṣerun information reach wa pé ó gún yàn pa níbẹ̀. ẹ wo bẹ́ẹ̀ ni òótọ́ ni ẹ wo Rosalie ló wá ṣerun lọ́dọ̀ mi bí kò dẹ̀ pẹ́ bóun àtàwọn ọmọọṣẹ́ mi ṣe bẹ̀rẹ̀ sí í jà nìyẹn mo dẹ̀ ó kàn déédéé mú gòókàn gùn kan ni ah, ọmọ ah. ẹ̀dẹ̀ fìdí lélẹ̀ kí ni ẹni à ah, Rosalie dúró tí o ó dẹ̀ ń sá lọ. ẹ wá ẹ wá ẹ wá maybe you are confusing this matter. ọmọ wo ọmọ mélòó lọmọ mi. mix up somewhere because ọmọ tẹ́mi bí kò lè ṣerú ẹ̀ wọ́n kò sí mi sọ. apá àwọn mi ò ju lébélébé báyìí lọ ẹgbọ́ ẹni sùúrù ẹni sùúrù ẹjọ́ ẹjọ́ à bóyá ẹ ti ṣe ọmọ mú bóyá ẹ ti ṣe ọmọ mú. Roslyn ẹni sùúrù ẹni sùúrù ajáde fún Roslyn bọ́tà bọ́tà wá bí wá bóyá ẹ wo ọmọ tẹ́lẹ̀ lẹ́fẹ́ ẹ ọmọ tẹ́lẹ̀ lẹ́fẹ́ ọkú ẹ ká ṣiṣẹ́ wa ṣe bẹ́yìn tẹ̀ responsible ló wa la ṣe wa this way iṣẹ́ wa la ṣe wa ẹ wá ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ ẹ bèrè lọ́wọ́ mọ́ ẹ ọmọ ẹ wo ọmọ mélòó yìí ẹ wo ọmọ tó ń sọ gbogbo ogún yàn ń bá kí ló ṣẹlẹ̀ mi tó lọ. ó ẹ ti dọ́mọ̀ pọ̀ ẹ ti dọ́mọ̀ pọ̀. ó mọ̀ mọ̀ ó kí ni mọ̀ kí ló mọ mọ. excuse me sir tẹ́bá dé station wa. ọ̀rọ̀ ìyá ẹ̀ ni ó ti dọ̀rọ̀ ẹ̀ ó gbọ́ tó sọ. tẹ́bá dé station ẹ̀ máa lọ mọ̀ ọ́ tó sọ. kí ló kí ló lọ sọ. àbí sẹ́ ọgbọ́n tó lọ́mọ ẹsẹ̀ ni ọgbọ́n ẹni sùúrù ẹni sùúrù èmi ìfẹ́ wa nkú ẹ̀ wá èmi ni bẹ́ẹ̀ bí ọmọ ẹ̀ ẹ̀ wá nkú ẹ̀ wá èmi ni bẹ́ẹ̀ bí ọmọ ìfẹ́ èmi ni bẹ́ẹ̀ bí ọmọ ìfẹ́. bá a nì rẹ̀ bàbá bá ní rẹ́tàn sí o bí ọba sówó lọ́wọ́ èèyàn owó láyé rí lọ́wọ́ èèyàn tán fi ń ba ni rẹ́ búrúdì ní sọ̀yàn dè èèyàn tata ẹ wò ẹni ò sí bá bá mulẹ̀ bí ẹgbẹ́ su kò ní rẹ́nìkan àbá ṣeré débi tí ọ̀rẹ́ nìkan àbá rìn ẹ ṣàánú mi ẹ ràn mí lọ́wọ́ bàbá ẹ wò kàkà kọ́rọ̀ lára mi àbí kàkà kó dẹ̀ lára mi kàkà kan lè bí orí ẹ bá nìrẹ farabalẹ̀ ṣe sùúrù mọ̀jà kanjú kọjá kádàrá mọ̀jà kanjú tó lọ ọ̀ràn torí gba rè tó ṣe lọ́bẹ̀ wo sórí tí wọn bá kanjú láìsí tí ò tí ì pọn irú wọn ni èsè jẹ èmi tí mo ti sọ fún ọ pé ọ làlàlà bí ẹlẹ́wì odò ọ fi gbogbo ara ṣáájé bí sẹ́sẹ́ fún ó lówó àmọ́ sùúrù ló sùúrù náà tó ni. sùúrù ni. mi mọ̀ pé sùúrù náà lẹ́ẹ̀fi gbẹ̀yìn gbogbo ẹ̀ <laughs> sórí ìgbà tí mo bá tó dẹ lẹ́sìn àná ayé ìṣe àgùnfẹ́ lẹ́sìn àná. káì wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ah, ah mo ti sọ fún ọ ti ṣàlàyé fún ọ mo ti ní orí èèfà àwọn ẹ̀rọ ẹ̀dùn gbé òtútù òní mẹ́ja lálẹ́ odò ìwọ àtòsí ẹ̀ẹ́dọ́ nípìn ìwọ àtàjẹlẹ̀ ẹ̀jọ́ fẹ́ mọ́ tọ́ bọ́nú àwọ̀ tán ganan jẹun àmọ́ ní sùúrù ṣé n fún ọ lẹ́bùn. ẹ bá gbé kókó wa ẹ bá lè lò. ó yá ni tó ń torí ẹ̀sẹ̀ bíi tí náà ní tó ní gọlọ̀tọ̀ tó mọ́ sẹ́ jẹ́ ẹgbọ́n báwo ni ìyá Muisi kí ló dé ẹ̀yin àti ta ni. kí ni òde ìran ọmọ ló ń jẹ lọ́dọ̀ yín wọ́n lọ ẹni kan fi sí èmi ò sì béèrè ojú owó débi tí wọ́n béèrè ni ẹ wọlé bá ń kówó oúnjẹ tí mo rán mọ sọ ti yé yín nìsín. a owó ó ní tàbí fọbẹ̀ sí. bẹ́ẹ̀ bá fọbẹ̀ sí ṣé mo dákun náà ṣé mo bá ọ sọ̀rọ̀ ni àbọ̀rí rẹ burú ni orí ẹ̀ ti dàrú. ìyá Muisi ẹ ní sùúrù Ah, ah. ẹ wò bó bá jẹ́ ọ̀rọ̀ ọjọ́ òní ni òótọ́ lọ́kàn yín ẹ sọ fún mi kí n bẹ̀ yín bó bá ìjẹ́ kan nú àwọn ọmọ ìlú sẹ́yìn ẹ sọ fún mi kí n bọ̀ bẹ̀bẹ̀ ẹ má bínú torí ọlọ́run. ẹ wo ìyó ló ń jẹ. àwọn ọmọ kankan ọ̀sẹ̀ èmi èmi ò rán ọmọ ló ń jẹ lọ́dọ̀ yín n ò sì lè fẹ́ ọmọ mi ní májèlé jẹ n ò rẹ́sẹ̀ dúró bá mówó. májèlé. bẹ́ẹ̀ ni. ẹ fún ọ lọ́wọ́ wọn. a ti fi owó wọn kún owó ẹ fi kún owó elélùbọ́ ó dàbí pé gbàdúgbàdú fẹ́ gbogbo àgbàdo lọ́wọ́ yín láàárọ̀ yìí tẹ́ ah. ẹ bá ẹ gbọ́. jàǹwí sà. ìfọ̀ kí ni máa lórí gbàgbẹ́tẹ́ ọ̀pọ̀ ní ọmọ ayíradà olórí akọ́sìbérò nígbà bá rọwọ́ ẹ wá gba apẹ̀rin yín ọ̀rọ̀ ayé olórí igbú ah, olóúnjẹ. ó yá ọkọ ah. mi sẹ́bà wà ẹ̀bà wà ẹ̀fọ́ ńkọ́ ẹ̀fọ́ ti tán ewédú lókù àtomi ọ̀dọ́. ọ̀yà sọ̀kalẹ̀ gbogbo ń tọ́ bá ní lọ́ba ńlá mu gbogbo ń tọ́ bá tiẹ̀ ní náà ni wọ́n bọ̀ rà oúnjẹ ìranù tí wọ́n ń tà. ẹ̀bà mélòó. ẹ̀bà méjì ni o mú wá èyí tí wọ́n pa iṣẹ́ oúnjẹ tì tí wọ́n lọ wá sẹ́sẹ́. gbọ́ bẹ́ẹ̀ ni bàjẹ́ ìpolówó jayé ọtọ́ máa gbàgbọ́ orí ìbú. ọ̀tà bẹ̀rẹ̀ sí ga. ẹ ṣe o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o ṣe ẹ ra ṣé kò sí wọ́n ní ẹ̀ ń béèrè wa. ah ah ọ̀gá lẹ fẹ́ rí ẹgbẹ́ dúnà bò lẹ́yìn ọmọ Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ báyìí àbí sẹ́yìn ọmọ ẹgbẹ́ tí ọba ọba sí ń lé ìjòyè gan lè mọ pàṣẹ kó mọ búramúramù ẹ ṣàlàyé ń tẹ́ bá fẹ́ fún àwa yìí náà akátébù láti ṣe. kẹ́rí tẹ́ sọ ẹ̀ òṣìṣẹ́ hmm. ni lóòótọ́ tọ́ bọ̀ bá sí ilé tàbá ti bá dé yìí. bẹ́ẹ̀ ni ilé náà ṣùgbọ́n tó gbẹ́dẹ̀ gan-an ẹjọ́ ọ̀gá la fi. ẹ lè rọ́gà Ah, ẹ lè rọ́gà simply because ṣé torí pé wọ́n ti sí géètì fún yín ẹ ti wọlé sínú ọgbà ṣẹ́ẹ̀tún wọnú company náà ni just like that tó bá jẹ́ pé àwọn product wa òun lè fẹ́ bó ṣe lẹ́yọyọ ni bó ṣe ká supply yín ni gbogbo ẹ̀ lágbára ọlọ́run gbé agbára mi gbé ẹ sọ fún mi. ẹ ṣe rí lóòótọ́ ìpolówó ọjà agúnmòwò ni bẹ́ẹ̀ àwa ta sọ pé a fẹ́ rọ̀gà àwa la mọ nǹkan tí a fẹ́ rọ̀gà fún. ẹ ṣe ti ẹ̀rí ẹ mú sòrò ṣe bàbá mi ti pọ̀ ga lórí fóònù tẹ̀lé ká tó máa bọ̀ mo dẹ̀ ti ṣàlàyé everything tá a fẹ́ wá rí wọn fún mi nǹkan fẹ́ ká tó máa ṣàlàyé ẹ kàn sọ fún wọn straight. ẹ dúró náà nígbà tẹ wà ń sùkúù nọ́mbà one lẹ mọ ṣe àbí ẹ mọ first yóò ti mọ ẹnu yín dùn ẹ mọ ọ̀rọ̀ sọ gan àníṣe bá wà hàn torí pé àwa náà gbọ́dọ̀ ṣe security a gbọ́dọ̀ dáàbò bora wa èmi tí mo jáde sí yín gan sẹ́mọ̀ pé ó léwu ni tí gbogbo ẹ̀ bá ṣe tù tí bọ́ǹbù dáhùn àwo lọ́nu. ọ̀rọ̀ yìí wa fún un hmm. owó la fẹ́ gbà lọ́wọ́ ọ̀gá. Ah, ṣe é lè fún wa ẹ kó owó fún wa ń gbà yẹn. ẹ lè ẹ lè rí yín sọ́gà lẹ fẹ́ rí àrùn. bàbá ẹ hmm. jọ ń torí Ọlọ́run ẹ wọlé ẹ kò sọ fọ́gà pa àti wà ń ta èmi mo ti bá wọn sọ̀rọ̀ lórí fóònù orí fóònù mo ti pè wọ́n. ẹ kọ́kọ́ tún àpò yẹn jẹ́ ń sapá yín. 哎，沙我沙丘。 kí n lẹ́ẹ̀kan sí sà. ẹ pẹ̀lẹ́. ẹ gẹ́gẹ́ bí àṣemọ̀ bí omi ṣe jẹ́ nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá bẹ́ẹ̀ náà ni epo jẹ́ ní orílẹ̀-èdè tàwa yìí kò dẹ̀ nǹkan tí a máa ṣe lórílẹ̀-èdè tàwa yìí tí ò ní ní ọwọ́ epo nínú. gẹ́gẹ́ bí ẹ ṣe operate business yín yìí mi ò bá mú wa ní advice sà tí ẹ bá lè tún fi títí epo rọ̀bì kún sà á tún jẹ́ kí business yín kó tún kí levels kó tó change jù bẹ́ẹ̀ lọ sa tí bá gbọ́ yín yé báyìí sí ẹ̀ sọ fún mi sì pé ọ̀rọ̀ epo rọ̀bì lẹ ṣe wá síbí ṣé o tí wọ́n bá mi sọ lórí fóònù lórí ọ̀rọ̀ epo rọ̀bì kí ni ìtumọ̀ eléyìí báyìí torí ọlọ́run. wọ́n ní ẹni bá mọ̀ wọn ara ẹ̀ kì í tẹ́ ẹni bá mú ojú ọ̀nà kì í ṣìnà ṣe rí ọ̀rọ̀ ewúro làgbà làgbà igi abamikisọ̀ tí mò ń ṣe yìí àwọn èèyàn mọ̀ mí dáadáa bẹ́ẹ̀ ó ní mo lè fi di tí mo di kí nìdí tẹ́ fi fẹ́ torí mi bọ́gbó kí nìdí tẹ́ fi fẹ́ ṣì mí lọ́nà ní bí ṣe ga tó yìí ẹgbẹ́ ọ̀rọ̀ fi jẹ́jẹ́ mi ò mọ̀ nípa ọ̀rọ̀ epo rọ̀bì tó bá jẹ́ nǹkan mi lè wá bá mi sọ kò bá dùn mọ́ mi nù. téèyàn bá lẹ́nu lórílẹ̀‐èdè tá a wà yìí wọ́n á fún pa o ohun téèyàn rà á san o téèyàn tọ́jú wọn á béèrè ẹ̀ yìí tó tọ́jú wọn á béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ rọra jókòó jẹ epo rọ̀bì ee mo gbé forílẹ̀-èdè yìí. Ah, ah, ah, ṣẹ́rí bàbá ṣẹ́rí ìtàn tẹ́ sọ yẹn náà ẹ rí sọ bó ṣe rí ọ̀rọ̀. bí tí ẹ sọ tán bó ṣe rí gangan ni mo ń sọ ó yé mi bàbá ní tèmi kàn try láti try láti emphasize fún yín ni pé ṣe rí ọ̀rọ̀ ewúro abamisọ̀ tẹ̀ ń ṣe kì í ṣe ohun táwọn ará olóòmù tẹ́lẹ̀ gbogbo wa la mọ̀ tó kíkí ẹ̀dẹ̀ ti tàn bọ̀ nǹkan tèmi kàn try láti put in fún yín ni pé ṣe rí tẹ́ bá jẹ́ lọ́tún tẹ́ mú lọ́sì náà gbogbo ẹ̀ á ni tẹ́ bá gbowó sórí ọ̀rọ̀ epo náà bàbá ẹ̀ ní padà blame mi gbogbo ẹ̀ á padà ni ẹ̀ get ní mo rò pé kẹ́ ṣe lórí ìwọ ṣe wá tún sọ yìí rọjò tó sọ yẹn a máa ń sọ lọ́dọ̀ wa lọ́hùn bẹ <laughs> tí gbogbo ẹ bá dúró sọ àgbà ah, gbogbo ẹ ti rọjò pọ̀ kò ní bàjẹ́ fún ọ lọ́wọ́ lóòótọ́ lóòótọ́ tó dáa bá wòsàn tó wòsàn sí kó lè dáa fún mi náà ní gbogbo tí ẹ wá sọ yìí ẹ wá sọ yìí ẹ àwa lè yanjú ẹ báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀ sọ bí mọ́ tó ṣẹlẹ̀ gbogbo oríwìlẹ̀ wa tutù àwọ̀ àṣepàdé ìsìn a máa ṣèpàdé mi àtúnṣe mi a lè ṣe bí mẹ́wàá o kó lè dà náà ni o ṣé ti gbọ́ kò ní bàjẹ́ ọmọ ìlú wo lẹ̀ ọmọ Kwara ni mi sà. ń bọ̀ ń Kwara. ọmọ ọfà ni mi sa. ọfà mo ti rí ìgbọ̀nà ti rìn nínú òun mi nìyẹn sa. Ah! ìgbọ̀nà ní ìgbọ̀nà sáìdì ìgbọ̀nà ní. ìgbọ̀nà ah, ló ń sọ. ẹtí ẹtí ẹtú tẹ ẹtí gbogbo ẹpẹlẹ. ó tó gẹ́ o ó ti tó gẹ́ níbi tá a bá dé yìí o alùpàtà ah! o èwo ni kí n bomi sẹ́nu kí n kí n mọ fẹ́ náà kò lè ṣeé o kò lè ṣeéṣe alu ti sú mi bàbá ẹjọ́ ẹ bá mi wá nǹkan ṣe sí ẹ bá mi wá wọ̀rọ̀ kan fi ṣàdá ẹ bá mi wá nǹkan ṣe sí. wo wo wo banirẹ banirẹ sọ fẹ́ gbọ́ gbọngbọn kan ò lọ́lá o bẹ́ẹ̀ gidigidi kan wá kọ ẹni tó bá fẹ́ jayé pẹ́ kò ní fi wàdùwàdù wa wo orin kan sọ tẹmí ń kọ fún ọ tipẹ́tipẹ́ náà ni wọn ò tún padà kọ fún ọ pé. ee eh, kí n tó lọ ní sùúrù. Eh, kí n lọ ní sùúrù àbí eh. ó dàbí pọ́rọ̀ mi ò yé yín ó dàbí pé gbogbo mo ti ń ṣàlàyé ọ̀rọ̀ mi ò yé délẹ̀ àní àwa méjì ńlájọ́ ń ṣòwò kankan náà tó jẹ́ pé ọjà kan lájọ́ ń tà nínú ọjà wọ́n wá fi èmi lẹ́nu ó kó inú ọjà èmi nìkan ló kù ń ṣé bóyá kémi ọmọ tajà àti ẹ̀mọ́ tèmi kówó lè pọ̀ ní tó ti wá jọ mi lójú ni pé ìyẹn tó wá tà tó ti gbà táwa méjèèjì jọ wà ń bẹ̀ gan tẹ́lẹ̀ ṣé ẹ̀rí pé orí mi ń burú lọ́nu ni adé ẹ̀bá ẹ̀bá mi ẹ̀bá mi pawódà ẹ̀bá ń táwódà sí ẹ̀bá mi pawódà olóòfẹ́ lówó mo fẹ́ ní ní tipátipá ní dandan. wà ládé ọmọ wípé tọ́lọ́ bá gbọ́wọ́ èèyàn sókè ó yẹ kéèyàn ní làákàyè tó máa fi máa ní ìgbà yẹ. gbogbo alájọ ọmọọṣẹ́ tá a ṣe tẹ́lẹ̀ pàápàá jùlọ ìkọ̀ọ̀kan nù yín mọ̀rú kò tá a wà tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀rú kò tọ́lọ́ gbé wá sí lásìkò tá a wà yìí ipò tá a wá wà yìí òun ló fà tó yẹ kó fi jẹ́ pé àwa fúnra wa ó yẹ ká ronú ọ̀rẹ́ wa lọ́nà wo kó tó di pé àwọn èèyàn máa sọ fún wa wípé eléyìí ò tọ́ sí ẹ mọ́ má ṣe é eléyìí ò yẹ ẹ mọ́ má ṣe ó yẹ ká fúnra wa ronú ṣé bí mo ṣe wà ń sìn mo láwọn aṣọ burúkú lọ́wọ́ tó ti bá mi gbẹ́ gidi agbádá burúkú tó máa kanlẹ̀ dòó kí máa wá má gbádá kí n ti dàbí olóyè ní palace tán kí n wá kó kí ni sọwọ́ kí ni ewúro làgbà igi ewúro là ṣé ọmọ ẹ ń lé àbíyàwó ẹ ń lé kò ní lé mi mú. ọ̀gá sà pẹ̀lú nǹkan tẹ sọ yẹn kò yé mi ṣé gbogbo wa ni ẹ ń bá wí ni àbí àwọn kan àwọn kan kọ́ máa lọ. Ah, ah, kí ni máa ń sọ ọmọkùnrin náà ṣé òkè tí a kò ní àbí tí èwo elépo tí bàtí wa ń bẹnu etí rẹ̀ ṣé kò yẹ kó yọ sọnù ni wọ́n ní nísìnyí gbogbo yín ẹ̀yin tẹ́ dúró yìí ipe kẹ́ ẹ máa kó sí ìlú kẹ́ ẹ máa kó sí orí yìí lọ ipe no more vacancy uh, work here again. ẹ wò àwa lè máa tajà káwọn ojú lè ká sì máa lórúkọ wọn tà á kí ni sọ ọmọ ọmọ rọgbọ àbí kí ni wọ́n pè ọ yìí tó sojú pípọn ó sì ṣe gbogbo ẹ náà àmọ́ ibi tó ń kówó sí owó ni òye ọlá rẹ ṣé bó ṣe rí tẹ́lẹ̀ kó tó bẹ̀rẹ̀ sẹrè. ṣó ń mú nǹkan ni. ó ń mú jù. ó ń lo ìwà yìí. Ah, ah! ṣó tóbi jù báyìí lọ tẹ́lẹ̀ náà. ó tóbi. sẹ́ẹ̀ mo balógun bí iná lẹ́dẹ̀ẹ́ ó sọ ó sanra jù bá lọ tẹ́lẹ̀ ìgbà tí ó ti bẹ̀rẹ̀ sí ní mumukumu láyé ẹ̀ ti ta. mi ò rí lọ́wọ́ ẹ̀ rí o. ọ̀gá ọ̀gá àbí kémi dúró. orí ẹ̀ burú mi kí ni mo sọ ọmọ nǹkan rándú bíi kérébé yìí. kí ló sì ẹ. tó o bá búyàn kò rí ẹ dàrú ṣé kò dájú kó rí ẹ burú lọ ṣé ìfọkàn oúnjẹ àwìlẹ̀ ń ta ni. ṣèṣó rí ẹ dàrú ẹ bá kó sì ẹ kó sì bọ́ta ẹ mọ́ lọ lẹ́jọ́. ṣé ẹ ti sọ gbogbo ọ̀rọ̀ rọgbọ. rọgbọ london ló kù ó lè jọ bí gángan létí mi máa fẹ́ wò pé kí ló ṣẹlẹ̀ tó fẹ́ yà òun ní orúkọ tí wò jẹ́. alájí máa ń bi tọ̀dọ̀ mi. wá má lórúkọ mi fi tajà bí kankan máa fún ẹ o tí n bá rí kán dìyẹ mú níbi tó bá wà tán bá sùn ẹ báyìí kò sì ní o má ṣẹ̀wọ̀n kù ní má forúkọ mi ta nǹkan kan o abógbọ bẹ́ẹ̀ ni o wọ́n létè wá gbogbo yín lẹ̀ ń lọ o gbogbo yín lẹ̀ ń lọ òun ò fẹ́ ríyàn kankan báyìí o ọmọ mi ò ní sori burúkú o ìbàjẹ́ ò dé báyìí o má padà sọ̀dọ̀ ìyá ẹ o mi ì rí ẹ báyìí rárárárárárárárá gbogbo yín ni mi ò fẹ́ rí o ẹ ṣé o ire o. títí kan wọn náà ni o gbogbo yín báyìí òun lè lọ fún mi ìnáṣẹ́ ti gbọ́ ẹ jọ máa pè é pàjá tó bá tásìkò tó bá yá. àtẹ̀lé náà ni kébì náà máa tẹ̀lé wọn. ire o ìta. kébì náà máa tẹ̀lé wọn lọ. ire o ìta mami ẹ dákẹ́ mi ò tiẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ hmm. kò sọ̀rọ̀ fẹ́ni tí ò lówó lọ́wọ́ àbí nígbà tẹ́ni tó ní ilé iṣẹ́ tó ní kí gbogbo yín ó pò òkè rajà kí la ní ta fẹ́ ṣe. èmi wò pé bóyá tẹ́ bá ṣe tẹ̀lé mi ká tiẹ̀ lọ bẹ̀ wọ́n bóyá tá a bá débẹ̀ wọ́n máa sọ̀ṣẹ́ sí gbogbo wa ṣẹ̀ tán fi dá òbu wa dúró. ọ̀rọ̀ ló sọ ò parọ́ àmọ́ iná ò kì í gòkè odò tí ò bá láwò ẹlẹ́dà kúkú máa tó fẹ́ fi wá ṣe kó tó kọ̀ di irú eléyìí wa. àdẹ́dàá hmm. hmm ọ̀rọ̀ yìí ò yé mi o. wo ọkọ mi ọlọ́run tó dẹnu ní bùnbùn ó ti mọ ọ̀nà tẹ́bi òfin ní pẹ̀nù ọlọ́run á kú ṣàánú wa. àmì ṣùgbọ́n èmi ń ro nǹkan kan o. ẹ jọ kí lẹ rò náà ẹ má jẹ́ ń gbọ́ wípé ẹ máa sọ pé kí n padà wá o torí tí ẹ bá fi lè mẹ́nu bá pé padà wá lọ́la lásán ah màmá òkú méjì máa bọ́ lọ́ọ́ lé ìsítàkẹ́ ìṣe kí ni kẹ́ kówó mi fún mi kí tètè máa lọ èèyàn ní gbèsè yìí kí ló le tó báyìí inú rù. lè bẹ́ẹ̀ lọ. but ìwọ náà mọ̀ pé mi ì ṣèyàn bẹ́ẹ̀ o mi ì ṣe máa bẹ́ẹ̀ rajà onúrù ah, ìwọ náà mọ̀ pé ìgbà ló ń dààmú ọlọ́run tó wọ ọlọ́run tó wọ ìṣàjákájá o àbí ìwọ náà ṣàìrojú ilẹ̀ ó rẹ́nu lè rẹ́nu ọkọ ṣé bíbí ṣe máa ń dá rèé ìwọ náà rí i pé kò sọ́jà ah, mi ṣáà ní mi ìsanwó ẹ̀ fún ẹ ọjà ni ò sí. ẹ gbà mí ẹ jọ ọ̀rọ̀ lẹ́sọ̀ yìí ah, ẹ mọ̀ bí ṣe ọ̀rọ̀ lẹ́sọ̀ yìí ejò sẹ́yìn nìkan ni màá bọ́ máa kí ọjà fún yàrá bẹ́ẹ̀ nìkan mo gbọ́jà lọ́dọ̀ ẹ̀ àwọn tó kò jẹ mí lówó ṣe wá jẹ́ pọ́dọ̀ tí ló wá Ha, sí kẹ wọ́n fún mi lówó nìsíyà wọ́n sọ fún mi pé ẹ kíní kan kíní kan kò sówó lẹ̀ ẹ wo ẹ má fèsù lẹ́sẹ̀ o <laughs> ìbínú mi ò da o wàhálà rọ̀ mí lọ́rùn gan o bí akẹwọlé nìsíkà ètè bá ń kówó mi kí tètè máa lọ <laughs> tẹ́ẹ̀bà ṣe bẹ́ẹ̀. Nuru hmm? ó le tó báyìí. Ah! ó le jù bẹ́ẹ̀ lọ gidi gan ó dáa o Núrù tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ bẹ̀ ló fẹ́ gbọ́ sórí bí mo ṣe wà yìí kò sí owó kankan lọ́wọ́ mi tí mo fẹ́ fún ẹ kọ́bọ̀ tó yọ kò sí lọ́wọ́ mi bí mo ṣe wà tí má wá bẹ̀ẹ́ títí tó bá ló gbà bóyá ń gbèsè tí ò bá gbẹ̀mí bóyá ṣe tán tó fẹ́ gbẹ̀mí ni o. Ah, mo láì ṣẹ́jú pọ́ìntì tẹ dúró yẹn gangan èmi láì kẹ́ bẹ́ẹ̀ ah ìyẹn òun yẹn ò burú jù ó kéré gan ó rọrùn gan àṣebẹ́ ìyẹn sọ pé èmi sanwó ni ẹ̀dẹ̀ lẹ́fẹ́ kú ó rọrùn gan ẹ bá tẹ́ bá kú gan àwọn ọmọ ọmọ wọn yín ó máa sanwó mi mí ní dẹ́yìn lẹ́yìn wà tó bá sanwó mi tán o ẹ mọ̀ mí ni ah, ẹ bèrè mi lóṣòdì mo jáwé gan nírúgún gbogbo bẹ̀ nọmba one ni mi mi ń gbé last mo sí ẹ gan nínú kápáyàn kakun ẹran ah, mi ń gbá o mo jáwé gan wọn jábí lọ́wọ́ ẹ bèrè mi nínú ìsọ̀rọ̀ ẹran pé ẹ jọ̀ nírúgún gbogbo bẹ̀ ẹ kò bèrè mi ah, ìtọ́jú pé mo fẹ́ máa jẹun mo kọ́ ẹ máa fi ẹ máa pass time mi ń ṣeré ó ah. rọrùn fún mi gan kí n ṣe yẹ́mọ àmọ́ kí n pààyàn gan o tẹ bá sọ pé èdè sọwọ́ mi ó ti rọrùn ah, ẹ fẹ́ rí fíìmù. wà á pa mí. Ah! máa pa yín lẹ́tẹ̀kẹsẹ̀ ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ibi kẹ́ mọ̀ pé mo ò ṣeré mo máa bọ̀ ọ̀kan jẹ́ ẹ dẹ́pẹ́ mọ̀ mi. ẹ pẹ̀lẹ́ ẹ wo sẹ́rí ìlú tí ò bá sófin kò yẹ kó ṣẹ̀ṣẹ̀ ń bẹ o ìlú tí ó bá ti wá lófin ẹ̀ṣẹ̀ wà ń bẹ nù o bí èèyàn bá yẹ ti ṣẹ̀ ó yóò jìyà rẹ̀ o ẹ mọ̀ ní mi òun sọ fún yín ká tó bẹ̀rẹ̀ o kódà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹ̀yin abilékọ ni. àárá ọmọdé ni mí. ẹ ń tọ́ ọmọ nílé. àárá kí wọ́n tó tó mo ṣẹ̀ jí. ojú yín sì fẹ́ jọ ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ ojú yín kún rọ́rọ́rọ́ bákàbákà ẹ kí ló kọ yín. dára sí mi ló kọ mi. dára sí mi bẹ́ẹ̀ bá dára sí wa àwa náà dára sí yín ni o àmọ́ tẹ́ bá lẹ̀ ya wèrè àwa gan olóbùkún ni wá o tó ti yẹ yín kájọ dá sí àwa náà lọ dá o ọmọ ìlú wo ni. ọmọ sẹ́yìn. ìsẹ́yìn ní ibi tí wọ́n ti ń sọ ní ìsẹ́yìn ṣé àbẹ́ ah, ah, eh, rí nǹkan àwọn èèyàn gidi ni mò ń gbé sẹ́yìn ṣé àwọn inú gbó nínú sẹ́yìn àbí àárín ìlú. Ah, <laughs> ìlú tí wọ́n ti ń sọnù wọ́n fẹ́ràn kùrá níbẹ̀ bí eh, ìlú dáadáa ni ìlú dáadáa ni ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ ṣe o lè jó báyìí. à mo lè jó o. ó dá yín lójú gan ẹ lè jó pàkínkì ẹ lè jó hip hop gbogbo bíbí tó rí bá ti gbàgbá ẹ lè jó ó dà bẹ́ẹ̀ <laughs> ó dà bẹ́ẹ̀ títí tọ́ ẹ dàbí lè jánu mo palu fún ọ ẹ̀yin kọ́. níkẹ́ ló kọ mi. níkẹ́ ẹ fanikẹ́ àbí. adéníkẹ́. adéníkẹ́ <laughs> ọmọ ìlú wo lẹ́yìn o. ọmọ léun bàtà lèmi. ọmọ ah! léun bàtà ìlú iná ti bí wọ ah, <laughs> ara lé wájà nù ọmọ ilé ń bàtà àbíkí ló pèrè nísìn ó yẹ kí ìwọ lè wọ bàtà jó bàtà. Ah, bẹ́ẹ̀ni mo lè fi bàtà jó bàtà. o lè jó bàtà gan. <laughs> kẹ̀kì jàm kí jàm kí jàm kẹ̀ǹ gẹ̀m gẹ̀rẹ̀gẹ̀ gíga gíga gẹ̀ǹ gẹ̀ǹ tìgárìgì tìgágògò tìgbà tìgbàgbìngbìn gbàkìn kùgbàkùgbàkùgbàkùgbà. <laughs> o gbẹ́sẹ̀ o gbẹ́sẹ̀ o gbẹ́sẹ̀ o gbẹ́sẹ̀ àǹtí kúndùkì ẹ pẹ̀lẹ́ ẹ̀lẹ́ sẹ́yìn ò ti kéré jù báyìí ó yẹ kẹ́ mọ́ jíṣẹ́ fáwọn òbí yín lè ní. Mm. kí ló kọ tí. adéọlá ló kọ mi sá. adéọlá. bẹ́ẹ̀ni sá. ó yẹ kí mo sì mọ ọlọ́wọ́ ṣe lè ní. rárá o mo lè ṣiṣẹ́. pẹ̀lú ọjọ́ orí ẹ yìí. mo lè ṣe. iṣẹ́ ijó làmọ̀ la fẹ́ mọ̀ sí. bẹ́ẹ̀ni mo lè jó. Eh, ọmọ ìlú wo ni wọ. ọmọ ìbàdàn ni sọ. ìbàdàn níbi olúyọ̀lé <laughs> níbi olùgbé ń jàre olóhùn ọmọ ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú. Ah! <laughs> orí ẹ̀ dá ìbàdàn náà bí ẹ ò ee eh, eh. orí ẹ̀ dára orí ẹ̀ dára ìbàdàn náà bí ẹ ò ee ìlú olówó ìbàdàn ìlú olówó ètí yín ní ah! ọlọ́run ọlọ́run ọlọ́run wà láì. Ìbàdàn ti ṣé wọ́n ṣàì mú nǹkan mú nǹkan ní nǹkan mọ́ tiẹ̀. Ah, rárá ni mo ṣèyàn. Mhm. má dorí kí oró ọ o ọlọ́run ní folè sí ọ lójú o <laughs> eh, àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ náà lọ náà ọjọ́ orí rẹ̀ yìí ń sì ń fún mi ní ń fọ́ mi lórí. Ah, mo lè ṣiṣẹ́ mo ti bá kájẹ́wọlé ṣiṣẹ́ rí. kájẹ́wọlé o. kájẹ́wọlé kan náà. kájẹ́ ṣe kí ni mo dáná kájẹ́wọlé kájẹ́wọlé ti ń ta òru ògùn tẹ́mi náà ta yìí kí ni mo ṣe fún ọ tó fẹ́ fún mi. Ah, rárá o rárá o. wọ́n rán sí mi ah, àbí. rárá wọn rán mi o. wọ́n rán wọ́n wá ìwọ ìwọ. rárá. kíkọ wá pọ̀ wá mú mi àbí. Ah, rárá o. mo sọ̀rọ̀ mú hmm. bàbá ní ká mú ni ọ̀la láàmú ẹnu ẹnu lẹsẹ̀ bí pèpè ojú ọ̀nà ẹnu ẹnu ni o ìṣe mú rárá ni o wọ́n yá wèrè gan o. jẹ́wọ́ fún mi wọ́n rán wa. nígbà tó fi ń bá kájẹ wọlé ṣiṣẹ́ mélòó lọ́mọ ń tà nínú ọjà rẹ̀ tó bá gbọ́jà lé ọ lórí. wọ́n tó thirty ń wù jù bẹ́ẹ̀ lọ́gàn ike tati, ike kékeré àbí ńlá. ńláńlá. Ah! ọmọ ta tó bá ní. bẹ́ẹ̀ni. òun ló wá lé àbí wọ́n lọ sọ pé mọ́. wọ́n lé wa ni. Hmm. bẹ́ẹ̀ mo sì ń sọ ọ́ yìí ṣe é mú o àmọ́ kò sí wàhálà á dára dé iná ni hmm. nígbà tó ń sọ pé gbogbo yín lẹ sáà lè jó èjò bẹ̀rẹ̀ ẹ kọjú sọ́hùn kẹ́ ẹ kọ̀yìn síbi yìí mọ́lẹ́jọ́ lórí àgbóló bàgóló gbà mí láyè mọ́lẹ́jọ́ lórí mọ́lẹ́jọ́ lórí àgóló bàgóló gbà mí láyè kórí òpè mọ́lẹ́jọ́ lórí àgbóló bàgóló gbà mí láyè mọ́lẹ́jọ́ lórí. Hmm. ó jù bẹ́ẹ̀ lọ yá síbẹ̀ hmm. yẹn àgbà náà lẹ pòwe ẹlọ́dẹ tí ń dẹdò ẹni kì í pa sìn torí bí ò bá pààrọ̀ gidi dandan ni kó lè pàṣẹ wẹ́wẹ́ hmm. Hmm. ìyá kànákẹ́mi ó pàṣẹ wẹ́wẹ́ kí n jèrè bọ̀ lábọ̀ ọjà ojoojúmọ́ ayé ni mo fi ń yí nínú gbèsè hmm. ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ mọ́ wò mí ràn. àdùkẹ́ ọmọ bá a ní nǹkan àgbà bí èwe là bó o lò ṣe ṣe yé mi wọ́n ní ṣàdédé kúrò lẹ́nu bí ò bá lọ́wọ́ ayé nú. <laughs> èmi náà mọ̀ pọ́rọ̀ mi ti lọ́wọ́ ayé nù torí kì í ṣàṣe bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí torí ẹ̀ gan ni mo ṣe wá sátàn yìí ẹ gbà mí ẹ mọ̀ wò mí rẹ̀ dákun ẹ mọ̀ jẹ́ gbèsè ó lé mi kúrò láàrin ìlú ilé èrè kí iyan fandamọ́ láàrin ìlú ẹ gbà mí. Hmm. ayé ayé àyè anamọ́náyé anàgbàlagbà tààràgìrì hmm, ayé tí yé sẹ́yìn ẹlẹ́yìn kọ́ńdúkọ́ńdú ọmọ mi ọ̀rọ̀ rí ọgbà girigiri ọ lọ ọ padà wá ni ìgbà tó o bá fi padà dé elédùà lọ́kọ̀ èmi àti ẹ̀ máa ń ṣe. Ah, ìyá kí n tó lọ kí n tó padà wá ni. ọ lọ padà wá ìrẹsẹ̀rí ògùn ọ̀yàbí ọlọ́ọ̀ mẹ́mú ni ọ̀lọ́ ọ̀padà wá ni hmm. gbéra ńlẹ̀. kóhùn mi wo ká ara rà adífá fún ìdí ọ̀rọ̀gùn tí ń sáwó délé ìlàsẹ̀ ẹ̀bọ làwo ní kó ṣe ó gbẹ́bọ níbẹ̀ orúbọ ìgbà ìdí ọ̀rọ̀gùn sáwó délé ìlàsẹ̀ ló dá lájé eruku tó róró eruku tààràrà adífá fún ìdí ọ̀rọ̀gùn tí ń sáwó délé ìlàsẹ̀ eruku tó róró eruku tààràrà adífá fún ìdí ọ̀rọ̀gùn sáwó délé ìlàsẹ̀ ló dóníire gbogbo ajé ló bọ́ lálejò látòní lọ o o ò tún tòṣì mọ́ àmín o ìran rẹ ò tún tòṣì mọ́ ajé kó mọ bọ́ gbé àmín mọ bọ́ jẹ àmín o àmín o àmín o àmín o. abìfà gburu ìfà tó fún ọ lánàá òtí tó orí gbígbẹ ti gbóúnjẹ forí tútù ti ẹnìkan kọ́ ọmọ àjókòó ọmọ ọyọ̀ lókù ó ti lówó. àgbẹ̀ ọ̀rọ̀ mi ò yé yín ibà là ni mo rọ fún yín ní ìsìn. ẹ mo mọ̀ pàlà ni àmọ́ ó ti dòun ó ti dòun tọ̀ ṣé wọ́n mọ̀ pé pápá òní jólóko kí mọ̀jà lọ́mọ́ sòfún lé ni ó ti lówó. ẹ mọ̀ gbọ́ ibẹ̀ yẹn àgbàlagbà lẹ́bọ̀ lẹ́pọ̀ wípé ẹ ń bá rówó e lójú àlà ẹni tó lùwà rẹ̀ gbàlù tí ń jó tí ń yọ̀ ọ̀nà àti ìbísẹ́ ló gbà òun ló ra wọlé o àní ẹ̀kọ́ mi ní ṣíṣe ẹ̀kọ́ mi ní ṣíṣe. kò sí ṣíṣe kankan bẹ́ẹ̀ mọ́. sórí inú àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ gbà ajé ti bákan múlẹ̀ láàrin wọn kì í wá sájé yẹ̀bùyẹ̀bù o kì í sájé kékeré o ajé ńlá ni ajé ńlá ibú ajé ibú owó. Ah, nínú àwọn ọmọ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà eh? ah, ẹ wo ìgbà tí ẹ wo ẹ jẹ́ abúmọ̀ awẹ́wà kó mi ọ̀rọ̀ ti ń bẹ́ńlẹ̀ o ọmọ ẹ mọ ọmọ tí wọ́n bá mi ṣiṣẹ́ mọ̀ pọ̀ ẹ́ bóun ni mo ṣe fẹ́ mọ èyí tẹ́ ń pè ní ajé àbí èyí tí èyí ṣàjẹ́ nu wọn báwo la ṣe fẹ́ máa di ẹ funfun nínú ọbẹ̀. ọ̀ dàmọ̀ ọ̀ dàmọ̀. torí má lè oṣù òsì àfẹntóṣù ọ̀bá nílé lójú ẹ̀ ló kù wọ́n ṣe kan ni wọ́n ṣe fún ọ aráyé rọrùn ni wọ́n ń pè omi ni ó fi bọ́jú tó o bá ti fi bọ́jú ó dé ètí ajé bámulẹ̀ ọ̀ dàmọ̀ láàrin wọn tó o bá ti wá dàmọ̀ tán ṣiṣẹ́ kù sí ọ lọ́wọ́ omi tí ẹ̀yin bá gbé fún mi tẹ́mi bá ti fi bọ́jú wálé ọ̀la ẹ̀ ń rí ètò ọba jẹ́ ajé nu wọn ẹbí bá ti wá mọ̀ kí ni ká fi ṣe. lé dànù àbí. lé dànù ah, ah. ẹ mọ̀ jẹ́ lé dànù aláti ṣe èmi ọmọ àti ṣe ara aláti ṣe èmi ọmọ àti. bọ́ọ̀rẹ̀ mú bọ́ọ̀rẹ̀ mú ẹ̀dá mi bọ́ọ̀rẹ̀ mú. olùwọ̀n kú bá mi fún ẹ lálàáfíà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ títí gbọ́ ọkọ mi ṣùgbọ́n ìdájọ́ pẹ̀lẹ́. ọlá òdẹjọ ṣàánú mi jẹ́ ká gbọmọ ìlọ sọsipítù má wo mi níran báyìí jọ ẹ má wo mi níran. kí n má wo ẹran báyìí máa gbọ́ nǹkan tí wọn náà sọ lẹ́nu ṣé mi ìgbìyànjú tó ni ṣé mi ò tí ì gbìyànjú tó lórí ọ̀rọ̀ ọmọ Rosalie Rosie ni ṣé kí n para mi ni wo èmi ò lè wá kú o ṣòtítẹ́yìn bá ti ń sáré kó má tẹ̀ tó bá ti tẹ́ kó má kú ló ah kí ló ṣẹlẹ̀ ọmọ tó bá máa lọ kó máa lọ o. ọ̀rọ̀ yín gbọ́ngbọ̀n mi máa ń fọ́ ní ìṣá. ẹ ọmọ sì ká ní kàgbé sọ́sítù ọ̀hún bá mi sọ pé kó má ṣe kí ni. wo tó yíwọ náà ń sọ lẹ́nu kí ló expect kí n ṣe ṣé mi ò gbìyànjú tó ni ta ló mọ bí tó o ti rọ́mọ kí l'assurance pé mi ló bímọ yìí fún kí l'assurance ejò ah, ọmọ yìí lọ́wọ́ nùnà tá bá ti ṣe nǹkan tó yẹ ká ṣe ní family tiwa irú nǹkan báyìí ò kí ń ṣẹlẹ̀. mo ti wá dà mo ti gbọ́. ọlọ́kọ̀ tó ṣe fún mi yóò dá o ok kí ló tún ṣe o. bó ṣe ń ṣe náà lè lè látàárọ̀ mímọ nǹkan tó ń ṣe. ọmọ tó ń pè lẹ́bi ní sẹ́rì ṣọmọ ní ìlú olúwa ràn mí lọ́wọ́ dé àti wà tọmọ yẹ ẹ lè pa mí ẹ lè pa mí ẹ lè pa mí ẹ wọ ọmọ bó ṣe ṣe dẹ̀gìrì. kò sí wàhálà ọmọ dẹ́gẹ̀jì ọlọ́mọ ṣe báyìí fún mi o ẹnu gbẹ́kẹ̀ pẹ̀ báyìí ẹ yẹ yẹ lọ́wọ́. ọlọ́run aṣàánú nǹkan tí mo kàn wọ́n ni pé wọ́n bọ́ sílẹ̀ ọlọ́run náà kọ́ sí rẹ ṣé gbogbo fúnra ẹ̀ pé nǹkan ṣe ni. Ah, èmi náà mọ̀ sórí bí mo ṣe wà yìí mi ò lè sùn mi ò lè wo lórí ọ̀rọ̀ ilé ayé mi ìyà ń jẹ mí mi gan mọ̀ mo mọ̀ ìtorí ẹ̀ náà mo ṣe wá ẹ wá. àwọn jẹ́ pé ìgbìyànjú ẹ ló ti tó yẹn. Ah, irú ìgbìyànjú wo ni mo tún fẹ́ gbà kò sí nǹkan tí mi ò ti ronú àti ṣe mi ò mọbi kankan ní sórí ọmọ ẹyọ kan ṣoṣo tọ́lọ́run tún jogún fún mi ó wà ń dùbúlẹ̀ àìsàn bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí owó àti gbé lọ sí hospital gan ò sí àti ìrògùn fún kò sí gbogbo ibi tí mo ti wọ mọ́tò dé báyìí òní mo tún ti ń fẹsẹ̀ rìn lọ. ṣùgbọ́jú mo ni mi wá mọ nǹkan kan tó yẹ kí n ṣe ìwọ ló máa ràn mí lọ́wọ́ jọ́n torí ọlọ́run ibi tó bá mọ̀ mú mi débẹ̀ mo fọ́ ọlọ́run bẹ́ẹ̀. àmọ́ dá máa ṣe jọ̀ọ́. àmọ́ tá a máa ṣe sí. jọ̀ọ́ no problem. ah no worry àmọ́ tá a máa ṣe sí. bí mo ṣe wà yóò tẹ́ mi lọ́rùn. kò sí wàhálà nǹkan máa change. alágbára Ọlọ́run nǹkan máa change. alágbára Ọlọ́run. oníbòṣìbá máa yẹ ní múlẹ̀. àrà ilé ẹni lákọ́kọ́ tán nínú. ẹlẹ́dàá mi gbẹ̀mí o. àtẹ̀tẹ̀ gbé ní kúkú máa jẹ fò ṣiṣara ríndín. ẹlẹ́dàá ni wọ́n gbà bòde o ojú mi mọ́tàn mi jẹ o jẹ́ mẹ́ni nínú ẹni o jẹ́ mi èèyàn nínú èèyàn o kí mọ́ mọ́ mu ló mu o kí mọ́ fọlọ́ lò fọ́hún o. àwọn ọmọ ìdá ẹ̀yin ọmọ yìí ọ̀ya ọ̀ya ẹ máa bọ̀ nílẹ̀ báyìí ẹ máa bọ̀ nílẹ̀ báyìí ẹ pẹ̀lẹ́. mo fẹ́ tún audition ṣe fún mi. audition audition bí interview. bẹ́ẹ̀ sọ. wọ́n ní kí wọ́n kọ̀rẹ́ ti bò mí. a sì wá múra ọjà lọ́wọ́ náà lẹ pè wá. ọjà. ẹ múra ọjà lọ́wọ́ náà lẹ ti pè mí ẹ pẹ́yẹpẹ́yẹ wèrè ẹ̀mí rẹ̀ jà náà lẹ ti ṣé ìwọ ló lọ́jà ni àbí mi mo lọ́jà àbí ta lẹ fẹ́ lọ tajà fún mi tẹ́ lọ tajà kò sí èmi kan èmi lẹ fẹ́ lọ sẹ́fúlọ̀ ni. ọ̀gá àwa ti wà pẹ̀lú yín ti pé àwa kọ́ la ṣẹ̀dẹ̀ ẹ ṣàlàyé fún mi <laughs> kẹ mọ ṣàlàyé fún mi. burúkú ti rí sẹ́ńbù mi dáadáa ẹ sún sẹ́yìn jàre ká bẹ̀rẹ̀ audition. ìrẹ ìwọ ìwọ ọyá mọ rìn bọ. padà ah, sọ́ọ́ ní sẹ́mọ́ni ọmọ sáré ni. mo rọra rìn bọ̀ lẹ́yìn tó rọ́kọ̀ tó fẹ́ẹ́ fẹ́. ìṣòro ìbílẹ̀ ìṣòro. ṣé ìrìn gbogbo òní tó mọ̀ ní nànú. ṣé bó ṣe máa ń dára nù nánu tó bá rọ́kùnrin tó fẹ́ fẹ́ o àbí tó fẹ́ fẹ́. ìrìn dìde rìn ni ọmọ rìn ọpẹ lè yín ìrẹ tó tún náwó sẹ́lómi. sóhun rìn nù àbí ṣe ó close mọ́ gbẹ́gbẹ́ yẹn sá. <laughs> ọlọ́run mo jẹ́ ń sin nọ́mbà mu ìrẹ́ mọ́ rìn bọ̀ mọ́ sáré mọ́ ra rìn bọ̀. jóná padà sẹ́yìn tún padà sẹ́yìn mọ́ ah mọ́ sáré ó yà ọ̀rọ̀ amúrin bọ̀ báwọn. ìṣẹ́ ẹ máa báyé ni jẹ́ ó ti yé mi ó ti yé kò sí wàhálà kò sí wàhálà hmm. ẹ ti ń yege bọ̀ náà sọ̀rọ̀ mi yé mi. Eh. Eh. a ti parí ọdún sàn ẹ bá mi nílé. kò ní wọlé bá gbogbo wa ara ilé ẹni lákọ́kọ́ kan ni o. mo ní mo ṣì bá báyẹn ní múlẹ̀. mo ṣe ọmọ àrá ilé ẹni lákọ́kọ́ tán nínú ẹlẹ́dà mi gbà mí o máa jẹ fòṣìṣà rárín dín òbó lówó gbélé òṣì wà o owó ṣì lọ òbó lọ́lá gbélé òṣì wà o ọlá ṣì lọ o olúwa wà pẹ̀lú ọ̀run àfọ̀n sí ayé yín hmm. ìṣípayá tẹ́ ẹ lẹ́ẹ̀rí yẹn nǹkan tó ń túmọ̀ sí ni wípé ẹ̀ẹ̀yàn orí olówó látọ̀run bẹ́ẹ̀ ẹ̀ kì í ṣe olòṣì bẹ́ẹ̀ ṣe wàyísà ẹ̀ lè ní owó jaburata o ebi ò ní pa yín ẹ̀ sì tún ní tọrọ jẹ ṣé wàá rà wọn tẹ́ ẹ lẹ́rí tí wọ́n ń bù yín lówó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yẹn ń tẹ́ ẹ yàn tẹ́ ẹ kọ́ látọ̀run gan nù. ó kàn màmá wo jésù kristi akirisore ló rán áńgẹ́lì kan sí yín láti tún ìtàn ayé yín kọ. arábìnrin tẹ́ ẹ lẹ́rí nínú ìsìpáyà yẹn tẹ́ ẹ bá rí lójú ayé ẹ sì tún lè dá mo dààmú dáadáa ìgbà tí mo ṣiṣẹ́ tí mo ṣe tẹ́lẹ̀ òun ló dé gbẹ̀yìn sínú gúrùpù yẹn tá a ti ń ta gba àwọn ọjà tí mò ń tà ń gbà yẹn ìyẹn kì í ní ìjẹ̀dì tí mò ń tà kì í ní àgbo nígbà tó dẹ̀ ti dé báyìí ó ní nǹkan ti yàtọ̀ nǹkan yàtọ̀ tán ó ní brain mi wá sílẹ̀ pé kí n lọ ní ọ́fíìsì kí n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ mi mo dẹ̀ sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ mi bí mo ṣàlàyé fún yín pé mo fẹ́ iṣẹ́ ẹ̀ mọ́ gbogbo olúkálùkù wọn máa lọ owó àti yẹ́ẹ̀dẹ̀ wà bá mi mo ti sọ fún gbogbo àwọn òṣìṣẹ́ mi pé mi ò ṣiṣẹ́ yìí mọ́ wọ́n dẹ̀ bẹ̀mí bẹ̀mí bẹ̀mí kó ní mi múlẹ̀ ni mi ò ṣe mọ́ kódà mo lè dànù ni. ẹ lè dànù. mo lè dànù. ìbá má ti ṣe bẹ́ẹ̀ ẹ ti fọwọ́ ara yín lé áńgẹ́lì yín dànù ẹ fẹ́ gbọ́ tọrọ tí mẹ́bẹ̀ sà ẹ ní láti wá obìnrin yìí kan tẹ bá fẹ́ kí ìtàn ayé yín ó tún di tuntun kọ padà àfi kẹ́ ẹ wá rí o kódà ó lè má ṣiṣẹ́ lábẹ́ yín tàbí kó má ṣiṣẹ́ lọ́dọ̀ yín mọ́ àmẹ́rí dájú pé àkàtà yín báyìí olárabìnrin náà wà tẹ́ bá fi ṣe eléyìí ọ ọ̀run á tún fọhùn sínú ayé yín ni. ẹlẹ́dàá mi o wọ́n máa ń sọ pé áńgẹ́lì wà nínú èèyàn mi ò lè ẹ̀ varò láyé mi pé áńgẹ́lì máa rí bọ́mọ yẹn ṣe rí ọmọ jẹ́ńjẹ́ yẹn gbogbo èrò ọkàn mi bíi pángẹ́lì nínú èèyàn máa ń ga gan ni ọlọ́wọ́ ọmọ pé ní sí iye pípọ́ ọmọ ẹ̀ ló lè máa dayé mi lámùbá ìtòwọ́ ọlọ́run ẹ̀kọ́ kí ni ká ṣe tíre àfilẹ ìbọn wálé orí yẹn ni nìkan képe o ènìyàn wí fún tó bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ló gbọ́ fún ènìyàn kìlọ̀ fún tó bá gbà ọ̀rọ̀ rẹ̀ ló gbọ́ fún ẹ pẹ̀lẹ́ o tútù ẹ pẹ̀lẹ́ ẹ dá ọmọ ẹ ẹsẹ owó. Mm, mo dúpẹ́ o ẹ ṣeun ẹ ṣe ẹ ṣe o àyò yà káfíìkì káwa náà jókòó díẹ̀. ẹ dákun àwọn ìjókòó kan ṣoṣo tí mo ní náà rèé o ẹ jókòó ẹ ṣe o. ẹ ṣe èé ti rí ìyá sí òsì kò sí kankan ti jẹ́ ẹ báyìí mo ní ká ẹ jókòó èyí ah. kí ló dé kí wá lórí ìjókòó. nígbà tá a láàyè kan ṣe ń. ẹ kó dìde ọjẹ ah, àbí ni ah, kí ni tiẹ̀ má sẹ̀yìn èèyàn báyìí tẹ́ bá ti rárá fún iláyè ká ẹsẹ̀ gbọ̀nsẹ̀ báyìí mọ̀ dáwọ́ tẹ̀lẹ̀ ni ẹni ẹ fẹ́ jókòó mọ́ láàyè jókòó kan ní bẹ̀ ẹ ká tó ṣẹ́jú pẹ̀ tí fọmọ yóò rí ìjókòó ẹ̀ ti ṣe. ẹ bínú ráàyè kan náà ni. ẹ ráàyè sáàyè ló gbéra rẹ̀ bẹ́ẹ̀ kó ṣì dànù kẹ́kọ̀ọ́ rí ibú lọ. ó dẹ bá a bá aṣọ mi. aṣọ èwo ṣé léyìí dákun gba mi aṣọ òde ń béèrè dìrìn tí òdókè tí fún láyẹ̀ gẹ́ ń ó tún fọmọ sórí ìjókòó. ẹni àtúrọ̀mù tó bá gbà ara rẹ̀ ló hmm. gbà fún. Hmm. bẹ́ẹ̀ ni kì í sì síran ah. ìṣípayá lásán ni. Hmm. àdùkẹ́ àlejò owó lọ́ọ́ gbà tó gbọ́mọ dání nínú àwọn tí ń bọ́ ṣiṣẹ́ àlejò ah. obìnrin kan báyìí ni. Ah àmọ́ ọmọ tó mú lọ́wọ́ iná yìí ṣe kókó ọmọ tó ti yọrùn òkè díẹ̀ ni. òun náà ni mo lọ́wọ́ wà báyìí. Ah, mo ti lè dànù ìyá bẹ́ẹ̀ ni torí níjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ gbà á lèmi àti ẹ ti sọ̀rọ̀ mo ní bó ṣe fẹ́ wá mọ bá mi ṣiṣẹ́ yìí o mo lágbára kí n fún ọ lóúnjẹ lẹ́ẹ̀mẹ́ta ojúmọ́ kó o sì gbowó iṣẹ́ rẹ̀ mo ní ṣùgbọ́n tí mọ́ńkele tó mú lọ́yìn èmi ò lágbára kí n tún mọ fóònù náà ló ń jẹ o ah, àbí bí yàrá ń ròde ọmọ agbélé èwo la jókòó tàgbà má ṣe é pè ránṣẹ́ ó sì lóun ti fara mọ́ ó nínú oúnjẹ tí n bá ń fóun òun ò mọ̀ fọ́ọ̀mù òun bẹ̀ rírí tí wọn ò rí ni pé àṣé gbogbo ìgbà tí wọn bá ti rí pé mo bóyá mo sáré jáde tàbí wọn ò sí nítòsí yóò sì mú oúnjẹ mi yóò rè fọmọ rẹ ọmọ òun ó sì jẹ mo wá rí i pé ṣé màá bọ́ ìyá ìtàn máa bọ́ ọmọ ni bẹ́ẹ̀ mi ṣe lé dànù nù. ajé ló lé dànù. bẹ́ẹ̀ ni. ajé. Hmm, àìmọ̀ ni èrò jíjẹ wọn sọnù ṣáájò hmm, alágbẹ̀dẹ sí ìlú rin ńlọ ń gbọ́ ògùn onírè gangan tó pèsè rin ń fọhùn òwò bẹ́ẹ̀ ajé lọmọ náà. ẹdùn náà yá ṣé ọmọ wọn á lè jẹ ajé kí ìyá rẹ̀ ó sì mọ sánná ní kì í bá wọn ọmọ ọ̀dọ̀ níyà rẹ̀ ń ṣe kì í. àdùkẹ́ ọmọdé ń ṣe ọ́ ìyá rẹ̀ gángan kò mọrú ọmọ tó gbé lọ ah, tó bá mọrú ọmọ tó gbé lọ ni kò ní sáré kì í ògo ọmọ yìí ó dádúró nìyí abẹ́ òrùlé tó bá gbọ́mọ yìí gángan sí owó nìyí. ògbé. Ah. Oh, mo ti dáràn ẹdún náà ìyá àgbà kí wàá lọ́nà àbáyọ báyìí torí nǹkan ti burú kọjá àfẹnusọ ẹ wo kéèké ni gbogbo ètí mò ń bá yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ah ó ti le ó le débi pé mo gbọ́jà kalẹ̀ wọn tà mọ́ gbèsè ń gorí gbèsè fún mi ni ẹ wo ìyá àgbà nínú ṣọ́ọ̀bù mi tí wọ́n ti ń bá mi jẹun àwọn mi ò sì jọ oúnjẹ tí wọ́n ti ń jẹ tán ń ńlá tí wọ́n ń dunnú sí tẹ́lẹ̀ wọ́n sì kọ́ ọ̀bọ̀ mi bẹ́ẹ̀ wọ́n sì sìn wọ́n wọ́n wàá ró tí ń kiri lọ lẹ́sẹ̀ títì wọ́n ò pé wọ́n sì rájẹ́ wájú mi báyìí ṣáàrí mi tí ó ti dọ̀kan kú ẹgbà mi ẹ mọ́ wò mí rẹ̀ mi kí lọ́nà àbáyọ. ọmọ mi mo dá kọ́ mọ́ jù báyìí lọ ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà náà ni pé kó wá ọmọ ìkàn. tèmi ti bá mi mo ti dáràn mo ti dáràn ìyá. ìmọ̀ bí tí mo lè wá sí. àtìgbà tó ti kúrò lọ́dọ̀ mi ò mọ ó já ìmọ̀ bí tó yà sí mọ̀ dáràn o yé yé yé yé yé yéè ọ̀nà àbáyọ kan ṣoṣo náà ni kí n wá rí tèmi ti bá mi. ọ̀bọ̀ kí n lè lọ gba ọmọ tó bí fún mi kó lè máa gbé lábẹ́ òrùlé mi. ẹ o. Ah. iṣẹ́ náà lè yọ èmi ò rò pé ó lè ṣeé ṣe igbó dídí lẹ fẹ́ fún mi sọ yìí ẹ fẹ́ fún mi lóko òdí ọ̀pẹ ro ni. ibo mo fẹ́ wá wọn sí. Oh. igbó dídú kí ni ń jẹ́ igbó dídú ọ̀rọ̀ lè yẹ iṣẹ́ ọ̀rọ̀ oko òdí ọ̀pẹ o. Hmm ọ̀rọ̀ kí n títí ń bàjẹ́ kó má bàjẹ́ tán kó tètè dá a padà ni là ń sọ yìí mo fẹ́ kó gbìyànjú bó ti wá rí torí <laughs> ọmọ tó ń wò ni ọlọ́run ní máa kọ kádàrá ọmọ èèyàn ní sì máa jó sábàbí rẹ̀ ọmọ ọ̀hún tó a ní ọwọ́ àlọ́ ẹni ó ṣe sábàbí bí gbogbo nǹkan tó ti lọ tí ó fi padà sọ́dọ̀ ẹ̀ àìrí ọmọ òní èyí tí èyí tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí tètè tán máa jù lọ. Ah! Ah! Hmm? wàhálà lélẹ̀ yìí ṣe rí ẹ̀ ń bá ń sọ̀rọ̀ èyí àtìgbà tó ti wà ní oyún ni mo ti fojú pọ̀ gbẹ̀yìn àtìgbà yẹn ni ọmọ tó bí gan bó jẹ́ funfun ni bó jẹ́ dúdú ni mi ò mọ̀ àwọ̀ tọ́mọ mú wáyé mi ò mọ̀ ohun tọ́mọ fọ̀ jáde lẹ́nu báyìí mi ò gbọ́ sétí rí ah mo máa ti dáràn o. ọlọ́run ọba nìkan lọ́ba tí máa ń fẹ̀dá mọ̀nà ọlọ́run ò fi ọ́ mọ̀nà. ọlọ́run ò tí ì ṣetán láti ṣàánú mi nìyẹn. ọlọ́run ó ṣàánú ẹ̀. Ah máa gbọ́ wò mí dáadáa sórí kó rí ọmọ yìí ìní ọ̀fà gbogbo àjálù àrélù tó ti ṣẹlẹ̀ ìní òjì ó dúró ṣùgbọ́n tá a bá rí èyí tí tó kù lẹ́yìn kọ́ máa jẹ́ pé yọ̀tàn lójú ti tiwájú ilẹ̀ o mo nígbàgbọ́ pé ó rí ọ̀dọ̀ èmi àfa alápá tí àlọ́wà yìí sọ́ǹgbọ́ mi ìyá kan ṣàdúrà. ọ̀pọ̀ lọ́wọ́ gbélé òṣìlọ́ ọwọ́ ṣìlọ́ ó rí ẹjọ́ nítorí ọlọ́run tó bá yẹ kí màmí gbọ́ gbogbo tẹ́ ẹ̀ sọ ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀ dìde. Ah, wo kò lè yé wọ kò lè yé wọ mọ̀ jẹ́ ń dìde. ẹ ẹ sà ẹ má bínú ṣé rí bó ṣe sọ òun náà ní kẹ́ ṣe ṣe ẹ bá mi dìde tẹ bá fẹ́ kí n gbọ́ nǹkan tẹ fẹ́ sọ. ẹ jọ torí torí lọ ẹ dìde. ẹ ṣeun ẹ ẹ mo wá ń gbọ́ yín o. ajé mo wá wá. ajé. ajé. ajé ayé Ọ̀rúnmìlà lajẹ́ tẹ bá fẹ́ rájẹ́ ẹ délé Ọ̀rúnmìlà tí sọkọ ẹ̀. torí ẹ̀ náà mo ṣe gba ilé Ọ̀rúnmìlà tí sọkọ ajé wa tó jẹ́yìn. èmi. bẹ́ẹ̀ ni ẹ wo tí ò ní ta o ẹ ní ṣòfò ọmọ o ẹ ní sórí burúkú o ẹ ní fọlápìtàn láyé yín ẹ sì ní wówó tì lágbára Ọlọ́run ẹ ní dolówó àná. àmín sà. wo bóyá kí n tó sọ ohun tí ń bẹ lọ́kàn mi gangan bóyá kí ọmọ yìí ó ká kẹ́ ẹ yọ̀ǹda rẹ̀ kí òun bọ́ta náà. ẹ jẹ́ ojókòó ẹ̀. ẹ kò ní dáa kí n mọ tó sì mọ̀mọ́ rẹ̀ lójú rẹ̀. ń gbọ́ toast ṣé ni mi ò gbọ́ rí. ẹ ti ń gbọ́ o ọlọ́run gbọ́ mo fẹ́ràn yín o mo ṣe rí yín yìí ń ara mi mọ́ o ọlọ́run gbọ́ ẹ wo àwọn ará àdúgbò yìí lè mọ́ lójú kán mọ̀ mọ́ n tó dáa ẹ fáyìn gan ni wàláì mo fẹ́ fẹ́ yín sílé ni tí mo tọ́jú yín gan tààrà tí màá tọ́jú yín gan gidi ẹ wo ẹ jẹ́ àti bí ìbẹ̀rẹ̀ ẹ kó ilé lọ ọ̀nà ẹ kí lè lọ́wọ́ mo fẹ́ fẹ́ yín gangan ní sẹ́ yín ṣeré. Gbàrẹ̀ mú, gbàrẹ̀ mú, gbàrẹ̀ mú, gbàrẹ̀ mú ẹgbẹjọ mẹ́ta. kí lè dé yìí dẹ̀ndé àbí taari. èmi ni sa ẹ kọjọ mẹ́ta. dẹ̀ndé àbí kẹlẹ ẹ mọ́kìmí mọ́kìmí mọ́kìmí kíni ìwọ àbí ẹlòmíì dákòjọ nítorí ọlọ́run kí ni iṣẹ́ rẹ bí kí lè wá mú. ẹ má bínú sa mo mọ̀ pé mo ṣẹ̀yìn mo dẹ̀ wá láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. dákẹ́ tọ kẹsẹ̀ lẹ́sẹ̀ tọ bẹ̀rẹ̀ sípò àbúrò lẹ́mi kí lọ wá wá kí lájọ́ dìbò kí lẹ́rú ẹ. àìná ni mo wá rí sá. i what. àìná. ní ibi. Eh. sórí o ò lè rí àánú kankan lọ́dọ̀ tèmi torí tí màá fi ṣe ọ́ làánú tàbí kí n ṣe ọ́ lórí kí n sì ṣe ẹranko igbó tọ́lá ẹranko wúlò ju ọ lọ ìwọ ìwọ jàtijàti èkéjì ajá yìí ìwọ. ẹ má bínú sá. kò séyè kankan lára ẹ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi ṣe rí tẹ́ ẹ bá fẹ́ kí n rí àìnà bóyá kó bá mi gbé ọmọ mi tó wà lọ́wọ́ ẹ̀ abẹ́ ni sá ọlọ́mọ ní àyìn. ẹ wo mo gbọ́ ẹ̀tọ́ tó yẹ kí n ṣe látọjọ́ ẹ̀ tí mi ṣe mo ti ṣe tá àti máa ṣe lórí ọmọ mi. ní sùúrù ní àyìn. ní jẹ́nbọ̀ pé àìnáwá náà jẹ́nbọ̀ gbọ́mẹ̀gàn wà. ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́. bẹ́ẹ̀ ni mo bọ̀ iṣẹ́ bá ń ṣẹ́ ah, ni onímọ̀ hmm. tó bó ṣe bá ń ta ni aya máa pẹ̀gàn ẹni. Eh, dẹ́dẹ́ o ò ní kú re ò ní kú pé ẹ rírọ àrífẹ́ eléyìí láti yọ ọdún yìí o fún ọmọ lóyún o sì kọ́lẹ̀ ìwọ wa ń bọ̀ nísìnyí o kó ẹsẹ̀ lẹ́sẹ̀ o ní. ọba ah, mọ̀ dúró kó o tiẹ̀ rí ọmọ rẹ wò. kò burú orí ìyá rẹ ó ṣe ọyọ tí ọlẹ́yìn otu tún padà wá bí ẹ̀mí kútáǹtì ah, lọ́wọ́ mi wálé ẹ̀ ọ̀ ń bọ̀ ah, pọ̀ o. Ah, ẹ rọra máa ẹ ṣe ibi gbé àbí àlejò ẹjọ́ ẹnìkan ni mo béèrè àìná àìná lórúkọ ẹ bẹ́ẹ̀ ni ìgbà tí mo wá béèrè wọ́n júwe yàrá ẹ̀ fún mi mo kanlẹ̀kùn kanlẹ̀kùn mi ti ẹ̀bẹ́ nìkan kan nù ilé gan mi mọ bó ṣe rìn ẹ dákun ó ní mo. kò sí bíbà ẹ mọ́ kò gbé bíbà ẹ mọ́. àìná mà ni ó dúdú báyìí ó lómi lára dáadáa ó lọ́mọbìnrin. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ yàrá mi ló wà kò sí bíbà ẹ mọ́. ẹ dákun bó ló wá ń gbé báyìí. wọ́n ti má rí o. ẹ́ tó àwọn àtọkọ wọn yẹn ti lọ mí ìdẹ̀rù pàdúgbò iná wà. àǹtí àìná tí mò ń sọ yìí kì í ṣe sisi adélébọ̀ tó ti dàgbà díẹ̀ máa ní. ó mọ àjọ ń gbé ni ó ti lọ ilé ọkọ bẹ́ẹ̀ ni ti lọ́kọ mi. ó ti fọ́kọ. bẹ́ẹ̀ ni. ha mo dáràn ẹ dákun bó wá ní ilé ọkọ rẹ̀. àní mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé mi ò mọ̀ kì í ṣàdúgbò yìí rárá. ah tèmi mọ̀ bá mi. ṣé kò sí problem ṣá. kò sí kankan ẹ dákun ẹ sì rí ẹni tẹ́ lè bá mi bí léèrè tí wọ́n bá tiẹ̀ lè mọ ibi tó wà kán júwe fún mi torí ọlọ́run ẹ jọ̀ọ́. kò sẹ́ni tó mọ ilé ẹ̀ ní ọ̀dọ̀ wa ń bí báyìí kò sẹ́ni kankan nu wa tó mọ ọ̀dọ̀ ẹ̀. Ah. ẹ rọra o oh, oh, ẹ dẹ̀ ní kò sí problem. Eh, kò sí kò sí kankan. ẹ rọra ọ̀dà. Oh, ẹ̀mí ah, bá mi mo gbé o. Ah. ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀. ẹ wo wo bí ìwọ sá mọ sádò sọlọ mi yọ tọrọ kan dúró sí gidi ni ó ah! ń lejú o ó ń lejú o. ọ̀gá mi ò lejú mi ò lejú rárá. èyàn mọ káràmásìkì ajé káràmásìkì ajé ni ojúlé yẹn fi máa pé yẹn wá rajà. ẹ má wọrí mi ò lejú. ẹ máa tú yín ẹ máa tú yín kẹ ẹ máa rẹ́rìn torí tọ́pá ìpọ́kùnrin lọ́fẹ́ tó sí yín inú yín ọmọdé ẹ máa gẹ yín ni. ẹyẹ jẹ́gọ́dẹ́kọ́ wà rà gbogbo ilé gbogbo ilé àgbèsíwọláyà e ni ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ ó ṣiṣẹ́ fún ti wá. kí ló ṣẹlẹ̀ ah, àwọn láti wá. kí ló ṣe é tó ń gbẹ̀mí. wọ́n ti gbé ní ọ̀la wọ́n ti gbé lọ. bẹ́ẹ̀ ni wọ́n sì wèrè sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ gangan tó ń sunkún wọn dìndìnrín. díọ̀lá yàjọ ń tajà wọ́n ti gbé kájọ wọlé ti gbé. díọ̀lá díọ̀lá ọmọ mi. wọ́n ti gbé lọ. mo dáràn mo dáràn kájẹwọlé kájẹwọlé lọ. yọlá wo. yọlá kan náà yàtọ̀ ń tajà. kájẹwọlé wo. kájẹwọlé ìga ẹ. wọ́n wọ́n ma ma ma ma ma lọ wọ́n jókòó sínú ọkọ̀ tiẹ̀. níbo ọ̀nà fọwọ́ gbà. fóònù mi dà. ẹnu ẹni lọ. fóònù mi dà. ọgá ẹ má mú fóònù ẹ̀jẹ̀ ká lọ. ẹ má mú fóònù. mo mo fẹ́ pè ní. mo fẹ́ pa àwọn ọlọ́pàá ní. ẹ̀yin fóònù ilẹ̀ ẹ̀jẹ̀ ká lọ. gbàrẹ̀ mú gbàrẹ̀ mú gbàrẹ̀ Gbáremú Gbáremú Gbáremú Gbáremú Gbáremú Gbáremú orí mi Gbáremú Gbáremú. ẹ ó ní ẹ mẹ́jọ lọ ẹ mẹ́jọ lọ ẹ bá ń búlọ́ọ̀kù rẹ̀ ẹ bá ń ẹ ó lè ní ẹ má jọ lọ ẹ má búlọ̀kù rẹ̀ ẹ má búlọ̀kù ọmọ ti. olùkọ́ ìgbẹ́ olùkọ́ ìgbẹ́ will shoot you tonight. ẹ jọ jọ jọ jọ ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ọgọlọpàá ọgọlọpàá ọgọlọpàá ẹ jọ I will shoot you tonight. I will shoot you tonight. ẹ wo ẹ wo ẹ wo ọlọ́pàá olórí kúkú yẹ jọ ẹ jọ jọ ẹ jọ ẹ jọ ọgọlọpàá wọlé ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ ní ẹni ẹni. I will shoot you. Olè! Olè! Olè! Olè! ẹ mọ̀jọ gbàgbẹ́ bọ́ta o ẹ mọ̀jọ gbàgbẹ́ bọ́ta o ó lè ó lè ìwà ó lè àjọmọ̀jẹ́ àjọmọ̀jẹ́ ẹ mọ̀jọ bọ́ta ó lè ó lè ó lè ó ah. ṣó ẹ̀ kó tún rọ̀ mọ́. ọ̀gá ẹ mọ bọ mi. bọ́ọ̀lù ọ̀sẹ̀ ṣẹlẹ̀ kí ló dé ta olórí ibú wo ni. Ah. ẹ mọ mi ẹni tí mo bá ń tajà ní ọjà tẹ́lẹ̀ ni. kájẹ́ wọlé. bẹ́ẹ̀ ni àbí kò fẹ́ yẹ kájẹ́ wọlé. Ah, kájẹ́ wọlé eh. kájẹ́ wọlé ní pẹ̀lú ààrẹ bàbá rẹ. Eh ká sóríire. kò ṣe pé bóyá ọmọ èèyàn kan ti ń jẹ́ kájé wọlé kan rí nìkan tẹ́lẹ̀. ìgbọ́rí ìgbọ́rí ìfẹ́ ìgbọ́rí kájé wọlé. àní bí eré ni mo pè é àbí bí idán ó sì kí àkùtì ajé mi mọ́lẹ̀ báyìí ó sì fẹ́ mọ̀ mú lọ. nínú ayé ó fẹ́ mọ̀ gbé lọ. nínú ayé mo kàn wọ́ ọmọ lọ́wọ́ ni nǹkan tó wọ́ ọmọ lọ́wọ́ lásán mo tó wọ́ ọmọ lọ́wọ́ pẹ̀lú ìjọba mo ṣe pa àwọn ọlọ́pàá nù àwọn ọlọ́pàá ló bá mi gba ìrẹ́ ayọ̀ mi lọ́wọ́ rẹ̀ ń bẹ lẹ́wọ̀n báyìí. inú rúùtù mọ́lé tó wà ibẹ̀ hmm. ni ó kù sí ibẹ̀ ni ó jẹrà ibẹ̀ ni ó ti ẹ̀ gbàdé léwé ran àbí gbàbẹ̀ dé kí kọ tiẹ̀ lion building àbí kí sọ. ibi owó kó pàdé bẹ́ẹ̀ àní yóò bẹ̀ ó jẹrà sí ni ó kù sí ah! kájé wọlé. alówó yarí ni ó lò ní bàbá ọmọ yìí. bàbá ta ni ah! Ah! ṣé ìní mẹ tí mo bímọ fún ni. bóyá bóyá bóyá ló mọ̀ pé olólùfẹ́ mi nìyá ọmọ yìí o ọmọpọ́mọ mi ni o. àwọn ọmọdé àwọn ẹwọ́dọ̀ wa di sansan yìí o bóyá lọ́mọ o. sọrí ọmọ tí ó ṣẹlẹ̀ ibi tá a bá dé yìí má jẹ́ kọ́ ọmọ yọ tẹ̀lé mi jáde mọ́ ah. hmm, èmi gan ò fẹ́ kó tẹ̀lé mi mọ́ nǹkan òun ọmọ wà ń lé káwọn ọmọ ṣiṣẹ́ lọ kí ni ó jẹ kí lẹ́yìn méjèèjì ó jẹ kí lẹ́mu ah, torí tí ilé mi ṣe wà torí tí ilé mi ṣe ṣiṣẹ́ kò sí wàhálà torí bó ṣe wà kò sí ọgbọ́n tí olórúbukú tó wà lẹ́yìn inú sẹ́ẹ̀lì nǹkan sọgbọ́n tí ó lè dá o ó lè dọ́gba àlùmọ̀kọ́rọ́ yìí ó lè dọ́gba àlùmọ̀kọ́rọ́ yìí kó wá sọ pé kó wá bò ń jí ọmọ ìgbé padà o gbogbo tẹ bá ti fẹ hmm. ló bá mi láàmú tẹ bá ti yín mọ tẹlẹ yín mọ kí ni ìpìlẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀. mọ̀wá mọ̀ mọ̀ mọ̀ dáa ránṣẹ́ ìfẹ́ kọ́ mọ dárìn. ní ìtí ẹni náà ń bì kankan kọ́ mọ jí kọ́ mọ jẹun kọ́ mọ sùn. tó bá mọ̀ pọ̀ fẹ́ ránṣẹ́ bóyá kí n gba bánsà. gbọ̀ngàn ẹ mọ̀ ṣe yọnu àní ìníran ní nǹkan kan mọ́ ebi kò ti jí kó jẹun kó sùn. mo lè gba bánsà mẹ́rin fún. àní ẹ mọ̀ ṣe yọnu bánsà ti jẹ́. ẹ bá ti yán mọ̀ jáde ń bì kankan mọ́ kó mọ jí kó mọ jẹun kó mọ sùn ó yá. kọ tẹ̀lé mi jáde lọ bí sẹ́mọ̀ kẹsì mọ́ ti géètì o tóró lórí burúkú ń kájẹ́ wọlé o kò sí tí ó lè ṣe o. ọmọ aláyé gbàjẹ́. ó lọ sí i ó dàbí ọ̀pá orò ọmọ àlè Ah, ó kó àwọn kankan tí tó yẹ mú ó yẹ kí èmi mú ní àwọn kankan tó yẹ pé bí òka bí nǹkan kan tó yẹ pé ah, ah, èèyàn gbà lóòka tí ẹ ó sì ta. jẹ̀lì bá bẹ̀rù pé òun ní dáhìn mọ̀ ẹ mọ̀ gbà mí ẹ mà dájú o èmi lẹ́ ń sá lọ tẹ́ ẹ gapá báyìí fún. ìsá lọ ìgapá ẹ wò mo kí yín gangba mo kọjá mo níṣẹ́ ta ẹ gbọ́ ni. ẹ kú ìnáwó kíkí ọ̀dájú ni yín kódà ìka tún ni yín pẹ̀lú ká níbi gbogbo àwọn èèyàn ṣe ń gba igbá lórí èèyàn tí wọ́n ń rajà tí wọn ò sanwó nù ẹ dákun kí ni ó kù lórí mi o ẹ̀yin wá ní kẹ́mi ó fún yín lọ́jà kẹ́ ẹ lọ padà wá ọ̀sẹ̀ kan kọjá ọ̀sẹ̀ kejì oṣù kan oṣù kejì ló tún lọ yìí ẹ mọwọ wá ẹ wá ń sá kiri àbí tó dáa bẹ́ẹ̀. nsá kí lẹ wá ṣe. ẹgbẹ̀rún samuel mi ò lè sá mọ́lọ̀ lọ́wọ́ bí ó ti dáa náà mọ̀ ń bá kà bí ń ṣe rówó yín san tí wọn ò ní jẹ gbèsè mọ́ náà mọ̀ ń bá kí ẹ dá. ẹ̀yin gan lajọ ọmọ sòwò mọjọ ọmọ jèrè mọjọ ọmọ kéré ọjà délé ẹ wò kẹ ẹ tẹwọ pẹ bí dọkọdọkọ jù bá ń lọ kò sẹ́ni tó lè sọ fún mi kí n mọ gbowó mi lọ́wọ́ yín lónìí lónìí. bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbàyà ẹ kò tún kìnnìkan fún mi lọ́wọ́ jàre owó kọlẹ̀ fi àwọn gbẹ́lẹ̀ tẹ kó dání. ìrà múre gbà lọ́dọ̀ àwọn bàrà mi tó wà ń bẹ̀ náà ni. ẹ mọ̀ gbà náà ní lágbára ọlọ́run. Ah, ṣùgbọ́n owó mi. ṣe é mọ́tò fẹ́ pè kún fún mi ẹ dákun ẹ̀ ní sórí ibú. kèé ṣe pé ṣẹbẹ jẹ mí lówó ni ṣé mi ò tí ì gbìyànjú tó dídí oṣù méjì ṣé kò tí ì tó ni ṣé fẹ́ sọ mí dán lórí burúkú ni. ìpè ìsanwó yín ń san ẹ sàmọ pé mo ti sánnu rẹ náà ìwọ̀nba tó kù náà ń san yìí sì lè sá fún yín ẹgbẹ̀rún Samuel mi ò lè sá mọ́ lọ́n lọ́wọ́ ẹ dákun. tẹ bá tún wá fẹ́ sá ẹ ń tẹ́wọ́ pẹ̀ bí dọ́kọ̀dọ́kọ̀ àyà nìyẹn yóò dà fún yín ẹ tó bá wù ìjà rẹ onígbèsè ni. àìná. má ẹ ká sàn wọn ẹ kọjọ mẹ́ta. Ah àìná. kí ni ẹ tún mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n. bẹ́ẹ̀ ni mo mọ̀. ṣé kìí ṣe pọ́n jẹ yín lọ́wọ́. irọ́ wọn jẹ mí. Ah, àwọn ilé ìjẹ gbèsè kú. Eh. onígbèsè ni wọ́n bẹ tí wọ́n wọn àgbàyà burúkú ni wọ́n. èló náà jẹ yín. ẹ ṣe ọjà thirty thousand náírà wọ́n dẹ̀ sẹ́kù ten thousand. láti bí oṣù méjì báyìí iṣẹ́ náà máa ń fọwọ́ ga jù kọjá níwájú ṣọ́ọ̀pù ten thousand naira ló kù. Ah, ah. onígbèsè àgbàyà wọ́n wá fọwọ́ bojú báyìí wọ́n fọwọ́ gajú báyìí wọ́n fẹ́ sọ mí do lórí burúkú. kì í ṣe máyà lèmi ọ̀rọ̀ ni mo fẹ́ bàbá ẹ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi tí ò bad ah, ah, ẹ gbà mí ó bá yín dúpẹ́ o wọ́n ti bá yín sanwó àwọn àtàyìn. ṣùgbọ́n ẹ̀bẹ̀ tẹ́ ń bẹ̀ mí ní ìsìnkú yé mi o ṣé kí wọ́n máa padà ta oúnjẹ lọ́dọ̀ yín àbí kí wọ́n máa bá yín fa bọ́. Ah, rárá ọlọ́run ní jẹ́ rápadà sí ibú yìí ní ó padà wàá mọ bá mi tó ń jẹ ẹ̀bẹ̀ tí mò ń bí ọ ni pé kó o tiẹ̀ dákun torí ìtọ́ ọlọ́run bóyá kó yọ̀ǹda ọmọ rẹ fún mi kó mọ wá bá mi gbé dákun. kí lẹ sọ kí n yọ̀ǹda ọmọ mi fún yín kó wá máa bá yín gbé ibi tí mo fi aṣọ ìyá mi kọ́ sí kọ́mọ mi wá rẹ́ ń bẹ́ àbí ẹ wò ó ìrékọjá ti bálẹ̀ tó ṣú ṣe ti gbọ́ tẹ bá fẹ́ nǹkan míì lọ́wọ́ mi ẹ sọ fún mi màá bóyá kí n mọ wá sí ilé ọ̀dọ̀ yín kí n mọ wá bá yín fọṣọ kí n sì wábì kan lẹ́gbẹ̀ẹ́ ilé yín bẹ̀ kí n rọra mọ́ wá nǹkan pẹ́pẹ̀pẹ́ fi pa wọ́dà ń bẹ̀. èyí tún kọ́. kò lè work tẹ́ bá délé ẹ bá mi kílé. Ah, àìná àìná jọ torí ọlọ́run mo fọlọ́run bí ọ ní dákun ṣàánú mi torí àìná àìná jọ àìná dákun àìná ah, ah, àìná dọjọ torí ọlọ́run àìná. ọ̀bọ lọ́wọ́ gbélé òṣìwà o ọwọ́ ṣe làwọn o ọ̀bọ lọ́la gbélé o ọlá ṣe làwọn. lọ́mọ tó jẹ́ wípé èmi gangan ni mo mú wọnú iṣẹ́ yìí ìwọ ìwọ lọ kọ́lọ́pàá wa wọ́n ń gbọ́mọ lọ́wọ́ tèmi wọ́n ń gbọ́ oríire àti ìbùkún tèmi dànù kò sí wàhálà kò sí wàhálà wọ́n ti ní àlọ́ ní táwọn abọ́ níta náà ẹ̀ kò sí wàhálà wọ́n ní kí ni erin máa ṣe erin yàso wọ́n ní kí ni ẹ̀fọ̀n máa ṣe ẹ̀fọ̀n ya ọ̀dọ̀ wọ́n ní kí ni àgbàmúrèrè máa ṣe ó yọ̀wò lórí ṣọ̀rọ̀ṣọ̀rọ̀ ni níwọ̀ ìwọ̀ rí mi wọ̀ sọ̀kù ó dẹ̀ ti gbàgbé pé òwúrú tún wà lọ́wọ́ mi tó jẹ́ pé tí mi ò bá sọ àtàbálẹ̀ àtàbókò ni wàá rí mi wò bí ìran kò ní dáa fún ẹ kò ní jẹ́ kàkà kẹ́kù má jẹ́ sèse a máa fi ṣàwádànù ni o má ba gbogbo ẹ̀jẹ̀ lójú kan. ọ̀fíìsà sẹ́ni ọ̀fíìsà sẹ́ni ẹ̀jọ̀ bólẹ̀wà ẹ̀jọ̀ bólẹ̀wà èmi náà ní gàrí ewúro làgbà igi mo fẹ́ rí yín ni. ń bọ̀. àmọ́ tẹ́ ẹ bá fẹ́ sẹ̀ ni bẹ́ẹ̀ kẹ́ ẹ o kò sí kò sí kò sí ń tẹ́lẹ̀ sọ fún mi o wọ́n dàbí pé ẹ gba gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn ni o ẹ ká ti yanjú bí ìkókó ń bẹ. olórí burúkú ara ẹ kò ní yẹ bí mo ṣe ń wù ẹ. ọmọkùnrin yìí kájé wọlé ṣé mo sọ ṣé lóun náà ṣe nǹkan bí o sí mẹ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń pèrún Allahu Akbar ni màá pèrún pé kò ní yá bí mo ṣe ń wọ ẹ̀yìn. kí ló rí. orí ẹ ti bu ìwọ tún ra lẹ̀ hmm. a ìwọ kọ́lé hmm. ìwọ ló nílé yìí. Hmm, èmi kọ́ mo ní mo rẹ́ǹtì ẹ̀. tó o bá parí ẹ̀ tó o bá sùn ló máa wó pa ẹ̀yìn. irọ́ ló pa irọ́ ló pa irọ́ ló pa mọ́sọ̀rọ̀ òdì sínú ayé tèmi o gbàgbé wèrè o ṣé bí mo ṣe ń kọ́lé yìí ó ti burú jù àbí. ó burú jù. ó ti burú jù kí n máa náwó mi nàkúnà ni bíi tiẹ̀ kí n máa ná kí n máa ná yàfùyàfù bíi tiẹ̀ kí n máa ṣe bí ọmọ olónìí kí n máa ṣe gífè ewé káàkiri. níwájú tèmi ló ti sọ ògbélé. àbí. ṣé bó ṣe dúró iná ìdúró mi tí mo wà wájú ẹ ro báyà bí. Ah, àti pé tìlú ọ̀nà ọmọkùnrin ọ̀tẹ̀ àbí kó lù ọ̀sẹ̀ léṣe fún mi o kó lù ọ̀sẹ̀ léṣe sí mi lọ gbogbo akọ pàgbọ́nà wẹ̀rẹ̀ tó ń gbé kiri wọ́n fọ ọgbẹ́ ìdánù nísìnyí o. ní ìgbọ́n tó sọ. kí ọkọ lè tẹ̀yìn lọ́wọ́ wọ́n tó bá tú kaná lọ́rùn mi ó yọ̀lẹ̀ o tó bá tú kaná lọ́rùn mi ó lè di nǹkan mi o ó lè di nǹkan mi màá ní màá sí àwọn bọ́ọ̀sì mi lẹ̀ fún ọ màá ní kó sí ọ dànù o wọ́n sí ọ ni. ẹ rẹ ti wá ẹ ti wá bínú ẹ ti wá bàrà jẹ gan. nígbà tó wá mọ̀ pé o fẹ́ bẹ̀ mí kí ló tó ó dàgbà ó ṣoríire ìwọ náà ó ṣe rere ó ṣe rú ẹ o. àmín àmín àmín ó ṣe rú ẹ o. àmín ó ṣe rẹ. ìgbà tí mo ti ń bọ̀ náà ni mo mọ̀ pé mo fẹ́ lò fún yín wò ni pé bí a ti bá lò fún yín mm. ẹ ní bínú màá kàn màá kàn màá kàn bá bẹ wọlé. a ò lè bá ọ bá mi lákọni lákọni mo àbí ìbọn digbí ló bá mi o mo ya wèrè gan o tó bá fẹ́ bẹ̀yàn ọ bẹ̀yàn ni ò ní wá tó bá gba gidi wá ọ fẹ́ fògbójú wọlé ni. <laughs> mo ra nǹkan bọ̀ nígbà tí mo ń bọ̀ fún yín. o fẹ́ wá fi yun bẹ̀ wá. ẹ mo fẹ́ fi bẹ̀ yín ẹ má bínú ẹjọ́. kò sí afọ́nà hàn ìwọ náà rí ṣe. mo ra bọ̀ bí ọtí ni o. bó ṣe wà bó ṣe wà àmọ́ yé. àmúdọ̀rùn. irú wọn tó jẹ́ pé bí wọ́n bá ṣe ọba àwọn ọ̀nìmọ̀ mọ̀ dára ìmọ̀ rẹ̀ ìmọ̀ rẹ̀ mo yá mo gbẹ. ọba kọjá mi tó wà ìmọ̀ fọ́ orí ẹ̀ súnmọ́ bí wọ́n síbi ni mo sọ fún ẹ. bọ̀dá kájé wọlé ah. bọ̀dá kájé wọlé <laughs> ayé yóò ní bàjẹ́. èmi ni kájé èmi ni bọ̀dá kájé wọlé. bọ̀dá kájé wọlé ẹ̀ ní sórí bọ́ọ̀. mo ti di bọ̀dá lójú ẹ̀ báyìí. mo sọ̀rọ̀ mi lọ ṣe yá mo ti yá wọ̀nyà máa wájú ẹ̀ àbọ̀lórí burúkú ni ẹ ní wọ. bọ̀dá kájé wọlé ẹjọ́. báni rẹ. mo dáràn ayé mi. báni rẹ. mo dáràn ayé mi sórí. èmi ni mo di bọ̀dá lọ́wọ́ ẹ. ẹjọ́ sí ẹjọ́ èmi tún ní sí. ẹ jọ ayé yín ò ní bàjẹ́ ẹ jọ ẹ mọ fi bàbá. kí ni mo tún jẹ lójú ẹ. ẹ jọ kábíyèsí lójú mi. Ah, kábíyèsí tó pè mí ẹ ló bí mi nu. ẹ mọ fi bàbá mi ṣeré. kábíyèsí tó pè mí ló bí mi nu. ẹ ní sori burúkú. kálọ̀ ló kábíyèsí. nbà má bínú parara. ẹ jẹ́ fẹ́ pa mí ni. má pa igangan ni o. Ah! mo dárò mo dárò tani. tó lórí orílẹ̀-èdè president tó bá dúró wá pa gbogbo yín pọ̀ yìí. Ah, ẹ jọ mo dárò mo sori burúkú. ẹ ti kọ́ kì í bọ̀ ẹ ti kọ́ kì í bá yé mi bá jẹ́ o. ẹ̀tọ́ bá bí ìyá ìjà nínú yín tó bá bímọ bálákùbà bá ìjà nínú yín ládùúgbò sọ pé gbọ́rọ̀ ọ̀bọ kọ jáde máa kọ́ orí ẹ̀ dànù yín jáde síta kọ́ lọ́gbọ́rọ̀ ọ̀bọ kò ní já fún yín. tán ní màá wà títí màá fi lo gbogbo ọjọ́ ayé mi rè kí wàá ló jẹ́ kókó èrè mi kí ló jẹ́ kókó èrè mi kí mo pa fún kí mo pa fún bọ̀dà tó yá mi ń bọ̀ yẹn ti sá lọ ah kaná yí bọ̀dà tó yá mi ń bọ̀ kaná rí wèrè bọ̀dà tó yá mi ń bọ̀ sì kájọ wà bí ṣe fi ṣe báyìí má máa ká àkó bí mi ní fílẹ̀ pé mo lọ́jọ́ ayé mi bì. Ah, ha ha kó tó ṣètò yóò jẹ tó òun gbé mi lọ sínú náà ló bí mi tó òun fi gbé mi lọ tó yìí irú ìrànwọ́ rẹ̀. Hey seventy two miss call òfìsà ṣe ní. mo mà pa lóòótọ́ mà ní mo wá padà ṣẹ̀wọ̀n. alàgbà níwájú ọlọ́run ọba ọba tá ò gbọ́dọ̀ pè jẹ́rìí rọ tẹ́ ẹ bá gbìyànjú láti ṣe nǹkan tẹ́ ẹ ń rò lọ́kàn yẹn tàbẹ́ tí ẹ rò láti ṣe ibi sí ẹnikẹ́ni bẹ́ẹ̀ ṣe rò pé ó ṣẹlẹ̀ sí yẹn gan-an ló ṣe máa ṣẹlẹ̀ o. Ah. mo ní mo á fẹ́ rò gbà kí ni mo fẹ́ ṣe báyìí gbogbo ọgbọ́n ni mo ti dá gbogbo ọgbọ́n ni mo ti dá torí mo ti gbìyànjú gbogbo agbára mi o mo ti rìn rìn rìn rìn rìn rìn rìn gbogbo ọ̀nà tí mò ń gbà pé kí n dé eégún náà ni mò padà dì ojú ọ̀nà wa ni mo fẹ́ tọ̀ba ìtúrú ọlọ́run tólúwò ni tólúwò ni padà dé àná. nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ ìkíní ní àtètèkọ́ṣe ọlọ́run dá ọ̀run òun àti ayé ayé sì wà ní juju ó sì ṣófo òkùnkùn bo ojú ibú ẹ̀mí ọlọ́run wá ń rá bàbàbàbà lórí omi ó tún tẹ̀síwájú o ọlọ́run ní kí ìmọ́lẹ̀ wà ìmọ́lẹ̀ sì wà alàgbà tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo òkùnkùn ayé yín ó di ìmọ́lẹ̀ ẹ ní láti padà síbi iṣẹ́ tẹ̀ ń ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé yín bẹ́ẹ̀ ni. mi hmm, ò understand yín sà. àgbo tẹ́lẹ̀ ń tà bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ewu làgbà igi. Hmm. kí n padà ló máa ta. àgbo tẹ́lẹ̀ ń tà ó nì irú yín pọ̀ ń gbòòrò tọ́jú wípé iṣẹ́ tí wọ́n ń ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n fi gbèrú tí wọ́n fi di ẹni ńlá wọ́n wá ní pé iṣẹ́ ẹ̀gbẹ́ ni àwọn ò ní í ṣe mọ́ ẹ máa padà sí ibi iṣẹ́ ìgbìn yẹn. Ah! ọlọ́run ọlọ́run mà lọ máa ń sáwó ìwọ ọlọ́run ìwọ ọlọ́run máa padà sí ibi àgbo títà. ẹ padà síbẹ̀ ni o. mà lọ má tàgbó mà lọ má tàgbó àgbo ni.

ayé yín ò ní da ọbì kí ló ṣe yìí kí ló ṣe yìí kí lè ṣe yìí ẹ wá kúlẹ̀ balẹ̀ máa já gbogbo kébù sí ní ìdáhùn. kí lè ṣe nù lé ó pè yín kílẹ̀ kílẹ̀ ń ṣe gangan ẹ kí ni ẹ̀ ń ṣe tínú yín fi ń dùn ẹ kí náà wá ṣe ò mọ̀ ẹ kí lẹ wá ń ṣe wọ́n wà ní ẹ wá. ẹ má bọ̀ ẹ wá ẹ má máa jó lọ ẹ má jẹ́ máa jó òun gbá ti jó yìí ẹ jó Ìta ẹ̀ ló kú re ayé yín ò ní dá táwọn òbí tí wọ́n bá bímọ òfò ṣó di dandan kí wọn náà ya ọmọ ọ̀ràn bọ̀ síbí báyìí ó mọ̀ ọjọ́ gan o mo rí ijó ẹ̀ yẹn dìde dìde jájò èmi ni màá pa ẹ́ èmi ni màá pa ẹ́ kí ló fẹ́ gbogbo nǹkan ò dá mọ́nu inú ilé yìí everything worse òòrùn rí ṣé kò ìwọ tó yẹ kó jókòó sí kọ̀rọ̀ ibìkan máa fojoojúmọ́ sunkún nípa látọjọ́ tí bàbá mi ti gbìyànjú tó gbogbo ẹni mo ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ òṣìṣẹ́ ìbàlejò ọ̀gá mi. mo ti kọ́ ẹ̀dá ẹgbà mi ọ ẹgbà mi ọ. tó bá ló fẹ́ ya ọmọ olórí burúkú èmi náà sọ fún ẹ pé bàbá wèrè lèmi náà ìwà ìwọ sọmọ sọmọ nìwọ yìí sí ọmọ nìwọ yìí wọn á rọmọ mi wọn máa fi tọrọ fọmọ mi tẹ wọn bá rí irúwọ yìí ah, ó yẹ kó gbé ẹ ṣépè ni mi mo lọ kàì lọ ó mọ ó mọ pé ní tó bá lọ ló bá dé àti lọ àti dé bíbélì ti jẹ́ kó yé wa pé àyà ọmọdé báyìí oníwèrè dì sí ẹgbàdẹ náà máa fi ń lè jáde ó ní iye tí mo ná tí mo ná lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ bẹ́ẹ̀ di ọmọ ilé kọ́lọ́pàá tó ti wá gbé ẹ níwọ̀ Ope, Ope etí òun ṣe mo bá ẹnu lé òjò sopi ṣé wọ́n ilé ìgbowó mọ̀ o lè mọ náírà o lè mọ̀ kàkà kó mọ owó okòwò lọ́nu lé ní ọmọ òfò òrònú idiot girl òrònú rí ṣe máa rí èèyàn kan tó wọ pápá mi tó bẹ̀ẹ̀ mí lẹ́nu màá so wọ́pọ̀ ọmọ ẹ̀ màá lù yí pa ni fẹ́m fẹ́m ẹ ọmọ nǹkan pè fẹ́m máa sọ tẹ̀lé mi fẹ́m ariwo kò sí kò sí ariwo kò sí ariwo tó bá wà ẹ bá ah. olórí burúkú ọmọ olórí burúkú ọmọ yẹn olórí burúkú ọmọ ló fẹ́ yà ah, ah. eighteen years eighteen years nothing to show for it àtọmọ òfò àti ìyá òfò tóbi. Hmm. àbámọ̀ ká mọ̀ sí asétán ọ̀dàkùn gbogbo ohun tó ṣẹlẹ̀ ìwọ ló fà á. mo ti mọ̀ mo mọ̀. ìwọ ló fi wàdùwàdù bá nǹkan tí ìbádùn jẹ́ ẹ̀. mo ti mọ̀. orí gbígbẹ orí tútù tó o kó sábẹ́ ṣé wọ́n mọ̀ pé n ló ṣínà ọlá àtọ̀là fún ọ ni. èèmọ̀. E adániwáyé wá fún ọ lọ́bẹ̀ òun àtàmì sí i ṣé wọ́n gbọ́n bí adániwáyé tó fún ọ ni. kò yé mi. o mo rí tó darí ajé wá sọ́dọ̀ rẹ o hmm. wá sí ajé nídìí ajé wa lọ tán o wá dá a pọn. bẹ́ẹ̀ni ó ti dá a pọn. ìyá ìgbà mi ẹ ṣàánú mi ẹ wo ọmọdé ò ní mẹ̀kọ́ jẹ kó mọ̀ra lọ́wọ́ ẹ dákun mo ti mọ̀ pé mo ti ṣàṣìṣe àmọ́ ẹ dákun ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ tí ń fi yọnu wàhálà ìdààmú yìí ẹ dákun. ọmọ mi. mo dá yín lóhùn. ọ̀nà àbáyọ ò sí lọ́wọ́ mi. ẹ ọwọ́ elédùà ọ̀nà àbáyọ wà. Ah. Ah. bẹ̀mí ti bá mi mo ti dára. Ah! ṣé bí ṣe máa wá bọ̀ lọ rè ọwọ́ elédùà lọ́wọ́. mo gbé òde o. kò kí ń ṣẹ̀bi mi náà kò sówó kankan lọ́wọ́ dádì adley gan ni mọ́mí fi rówó tọ́jú mi. ìwọ náà lè help situation nǹkan tí mo sọ gangan nìyẹn. how iṣẹ́ wáṣẹ́ tó máa ma ṣe tó lè máa mú owó díẹ̀díẹ̀ wọlé torí tó bá sọ pé iṣẹ́ kan ló fẹ́ lọ kọ́ńsìn bùkátà ló máa jẹ́ o wọ́n dẹ̀ lè má lágbára ẹ̀. I like your observation but where can I go? Okay. mi mú anybody tó lè help me. I will tell you where to go. Oh, èmi máa sọ fún àwọn níbọ̀ mi ó yẹ kí wọ́n lè help then tán bá dẹ̀ ti máa get back sẹ̀ mo drink ẹ̀ kó já gbọ́rọ̀. bóòlù gbogbo ohun tí mo ní kó o ṣe sóò ti parí ẹ̀. bẹ́ẹ̀ni ma pátápátá. bẹ́ẹ̀ni ma tí ò ṣẹ́kù kan. bẹ́ẹ̀ni ma. ọ̀dà kò burú. máa báwo ni aṣọ tẹ sọ máa kú lọ́dọ̀ dry cleaner. ah ah ah òótọ́ wọn ni mo máa níran lọ́dọ̀ dry cleaner òun mo ti gbàgbé diola nǹkan tiẹ̀. wọ́n sùn ma. ń sùn ọ̀dà tó bá ti jí kẹjọ lọ àwọn ọmọdé àwọn ọmọ lójú o kì í ṣe pé mo nítorí kẹjọ lọ kó lọ jí o jí ó jí kẹ tó lọ mhm. ó ṣe. báwo ni ṣé o ṣáà ṣe jẹ́jẹ́ níbi tó wà ok ṣé kì í ṣe pé o tún ti gbé wà ẹ yọ o ok nítorí <laughs> tí n bá débẹ̀ tán bá sọ fún mi pé <laughs> ìwà ẹ ó rí bákan bákan èmi ò ní tèkẹ́ easy pẹ̀lú ẹ ó mọ bàbá tó ní o tí n bá débẹ̀ tán bá fi lè complain ọ̀rọ̀ ẹ fún mi ó mọ ohun tí mo lè ṣe fún ẹ o mi ò mi ò fẹ́ wàhálà o ṣọmọ jẹ́jẹ́ o o ti gbọ́ máa yọjú sí wọn ó dà wọ. Ah, ọ̀la ẹ ṣe máa ro tètè mímọ́ sí yín báyìí ẹ ṣe jẹ́ kí n bá sọ̀rọ̀ ẹ tẹ̀ kọ́ ọ̀tẹ̀. bá sọ̀rọ̀ bíi ti báwo tó mọ ìbá fẹ́ bá ẹ sọ̀rọ̀ ṣebí wọ́n ní fóònù máa pè sórí fóònù ẹni náà. nígbà tí ẹ tẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ yẹn ẹ ṣáà jẹ́ kí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló fẹ́ bá sọ. mo fẹ́ bá sọ̀rọ̀ ni kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó mi gbọ́ tó fi dákẹ́ rọ́rọ́ ni mo fẹ́ bá sọ. kó má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìwọ filẹ̀ kó má ṣe pẹ̀lẹ́ jẹ́ ń débẹ̀ tó bá fi lè fi ẹjọ́ ẹ̀sùn mi tó bá lè kó mbẹ́ níbi tó tún ti ń ṣiṣẹ́ tó bá fi lè lè kó mbẹ́ nǹkan tí bàbá gidi ò kì í ṣe fọ́mọ màá ṣe fún. wo àti ẹ nìyẹn so ẹ lè gbé ẹ lè gbé fún fẹmi kí bá sọ̀rọ̀ ó dà máa pè ṣe ti gbọ́ máa pè ẹ láìkẹ máa wà selfish ah. kò dé dá kò dáa. ìwà kí ẹ mú fóònù. ewúro làgbà igi. ẹ pẹ̀lẹ́ máa o ẹ pẹ̀lẹ́ máa mi mọ̀ bóyá ìrántí ojú mi ni kò sí wàhálà ewúro làgbà igi o àgbo ni o. Eh ó dáa fún ọ̀pá ẹ̀yìn ó dáa fún gbogbo nǹkan ẹjọ́ o ó ṣiṣẹ́ dáadáa o kí n padà wá kọ́lẹ̀ sọ yìí kí n padà wá. má dáràn torí ọlọ́run èmi tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tí bá dé báyìí wọ́n máa bomi wìtìwìtì wọ́n máa láwọn fẹ́ rajà àwọn fẹ́ rajà mi ni ẹ̀jẹ̀ ewúro làgbà igi o ewúro làgbà igi o àgbo ni o òsùn tẹ́ ẹ lè lò fún ẹ lè lò fún nírírun ẹ lè lò fọ́pa ẹ̀yìn tí nǹkan bá ti di lára yín tí ò tètè bọ̀ tẹ́ ẹ bá lò bá ọwọ́ kan ló máa tú wúrúwú o mo ti wọ́ mọ̀ tipẹ́ tí n bá lò gbogbo tó bá ń dì lọ́wọ́ ẹ máa yà dànù o ewúro làgbà igi o two two hundred ní gbogbo ní ṣe mí gbọ́ ah ẹ ṣe màmá ẹ ṣe ẹ gbà màmá ẹ ṣe kò ní bàjẹ́ fún yín ah ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín atálẹ̀ ń tà tí yín ò ní ta ẹjọ jẹ́ kí n wọnú ọjà lọ máa padà wá fún yín lówó ẹ ṣáàmọ̀ mi tí máa ń kọ́ àwọn ọmọ tó pọ̀ lẹ́yìn ìwà sínú ọjà ẹ rántí gbà yẹn ẹ ti máa tata gbà yẹn mí mọ nǹkan tẹ́ ń ta nínú bẹ̀ yẹn gbà yẹn gbà láìsí lẹ́ ń ta gbà yẹn tí ń ta táǹsì ibi tó lọ́n sùn yín sí rèé àfi kẹ́ẹ̀dà gbà ká mú ibi tó lọ́n bá sùn sí ẹ̀dá tó bá ti fi tó yẹ kó ṣe é lẹ̀ tó ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe tí n bá ń padà bọ̀ máa fún yín change ẹ pẹ̀lẹ́ ẹ rọra o ewúro la gba o ẹ jọ arábìnrin kan tó wà níbi tó ń ta dìyẹ ńgbà kankan kò sì ń bímọ ó lẹ́yìn fi ń taṣu yìí ó dà o ẹ jọ ewúro la gba agi o two two hundred ni ah, kí n tún mú méjì wá ẹ ṣe o. Ah, <coughs> ẹ mọ̀ kó jókòó ah, ah, ẹ gbọ́dọ̀ ọba lẹ́ẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ gbogbo àwọn alálẹ́ ńkọ́ aláfíà ni wà. ẹ̀yin ni ọ̀gá ọmọ ẹ̀. ẹ̀yin ni máa sẹ́. ẹ ṣe dùn ó ròyìn púpọ̀ fún mi ni mo ṣe ní pé kí n wá dúpẹ́ lọ́wọ́ yín. àkùtọ̀ ọpẹ́. ṣoṣà ń ṣọmọlúwàbí. ó ṣe dáadáa ó ṣe dáadáa. ẹni tèmi. bóyá. Mr. Dẹ́yìndé. Àìná. Dẹ́yìndé. Òrósù. Dẹ́yìndé. Ọ̀bọ. Bàbá ibi tá a fẹ́ gbin obì sí obì tí lálẹ́ òní tèmi. Hmm? Ah, mo mọ̀ jù. Ṣébí lérí ibú tí mo ló fún mi lóyún tó sá lọ tí ògbóyún rè. Adéọlá. Ó nù aláyébàjẹ́ nù. Jọlá wo. Jọlá wa kan náà. Ẹgbẹ́ ẹni sùúrù ẹgbẹ́ ẹni sùúrù sáà ẹ jọ ma kò sẹ́ni tí ó lè ṣe mistake o ẹ eh. eh, but níbi tá a bá dé eh. ẹ bá mi pé diola ń bọ̀ ta diola gangan mò ń wá sí diola ni mò ń fi gbogbo òkú sí ayé mi. ẹni sùúrù ṣe pẹ́ sọ́kọ́ lẹ́yìn ìsìn ṣe bẹ́ẹ̀ ni pé mo pín ilé dáadáa ni. èmi náà lè dáhùn dáadáa. ẹjú máa ló dé kọ ìyàwó mi jẹ́ ìjẹ́bẹ̀rẹ̀ sí ìrànjú dẹ̀ ìrànjú dẹ̀ ìrànjú. kò lè yé yín ṣe é rí diola ọmọ tó sọ yìí mm. ọmọ mi ni mm-hmm. mo dẹ̀ ń fẹ́ nǹkan mi inú ayé mi. ọmọ wo ni ọmọ wo lọmọ ọmọ wo lọmọ àwọn olóbi tó ń wá kiri. àbí àyìnà ṣó o bímọ fún mi àbó bímọ fún mi. èmi ò mọ̀ fún ọ ah! èmi ò mọ̀ ah! kí ni. má parọ́ o. parọ́ kí ni. níbo. adéọlá má kọjá abẹ ń tẹ o. onídìọ́lá. ó ní. má kọjá abẹ má kọjá abẹ mu. ó ní. ẹ kú iṣẹ́ àtọ̀jọ́ yìí ọlọ́ máa wà pẹ̀lú yín ẹ̀ ní ṣíṣe mo fẹ́ mọ ọmọ mi. kílẹ̀ sọ. kò sọkùnrin tí ó ní ṣíṣe. ìyàwó mi sọ fún mi pé olórí burúkú ni yín. ẹlẹ́dì bú ló sọ pé olórí burúkú. ẹlẹ́dì bú mi. ẹ̀yìn àwọn ẹ̀mẹ́ta tó bẹ́ẹ̀ ní sí sí ni ó ní olórí burúkú tí mo sọ fún mi lóyún olórí burúkú olórí burúkú. ẹ mo gbà èmi gbà ṣùgbọ́n mo padà ti bímọ ó bímọ òun fún mi. ọmọ yẹn ló ń gbà kó ló ń kó máa bá wọn lọ kó ló ń ẹ bá wọn bá wọn kàwé ẹ bá wọn bí. ṣe tí kì í ṣe gba kékeré ni. òkú ọmọ abínúlájẹ ọmọ onílé fún létí ọya àtẹ̀pá ọ̀la sọ̀rọ̀ ó gẹṣin wọlé ó sọ lédìlé olówó ó gẹṣin wọlé ó sọ lédìlé ọlọ́lá ó gẹṣin wọ̀ dẹ̀dẹ̀ ó sọ dẹ̀dẹ̀ dọ̀dẹ̀dẹ̀ lọ́rọ̀ rẹpẹtẹ fún ẹ̀pà odù orí mi rẹ̀ mo pè lóko ó ní kinní kan tí jẹ́ owó o òdówó mọ̀. bàbá mi mo wò ṣùgbọ́n mo fẹ́ kẹ́ fowó hàn mí mo fẹ́ mo wó. èmi kọ́ ni mo fowó hàn ọ́ ẹlẹ́dàá ẹ àtẹlẹ́dàá ọmọ ẹ ni ó fowó hàn ọ́. bàbá inú mi ó dùn gan o tẹ bá jẹ́ kí n mowó tẹ fowó hàn mí inú mi á dùn gan. ń gba aṣọ oògùn àìkú fún ọ tó o ní òṣìṣẹ́ ṣé o ti kú rí ni. bàbá n kú rí o. wo tó o bá ti lè ṣe ti fa ní o ṣe èé ṣe tọ́sẹ̀ ẹ̀túrà òfin ní gbọ́ ọ̀rẹ́ rò wájú lódùmarè ṣé ti torí nínú ìyàwó mi tí ó bá fi ọ ẹ títí. má wulẹ̀ wí mọ́ bá a ti sọ náà ni. bí ìyàwó ẹ bá ti bímọ ìpóró bí bá ti ń pọdún kan báyìí ọjọ́ òbí bẹ̀rẹ̀ nu o ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ẹ wàá ṣe títí tí ìpọn ọmọ ọdún méjìdínlógún. méjìdínlógún. sórí ti ọdún méjìdínlógún ọ̀gán là ń pè ní àṣekágbá ètò lè bá fowó ránṣẹ́ ọjà ọjà fohun ayẹyẹ ránṣẹ́ lé lè bá ṣayẹyẹ fún bọ́ọ̀ bá ti ṣe wò ó ọláàrí ọ̀pọ̀ báyìí tó o bá ṣe pa báyìí owó ni. má ṣe bàbá. ṣùgbọ́n bó o bá wá rí ṣe fá rẹ balẹ̀ ṣèṣẹ̀ ní í ṣe ọ kí pọ́njú mọ́ gbé ọ dì hmm, ọ̀nà kan ṣoṣo tó lè tọ̀nù torí ọ̀nà kan péré báyìí lọ́wọ́ òwú ẹtù bó bá ti ṣe ti fá ní ogún kó o dúpẹ́ kó o dúpẹ́ lọ́wọ́ fá. má ṣe ifá ìṣe o ifá ìṣe o ẹlẹ́rìí kùn yẹn ṣe o. ṣó o gbàgbé ìwẹ̀ tí mo pó wẹ̀. mi gbàgbé bàbá. tó bá wù ọ kó o fowó gbẹ mátè ó sì obìnrin nu jọ ń tòrọ lọ ṣàánú mi. gbé ọ̀rọ̀ orí burúkú tó bá mi sọ ẹ̀ má dẹ̀ dé mi rárá àtọ̀ ṣé olùbẹ̀yà mo wà nínú àwọn tí wàá máa fi oyún kan tù jẹ wàá máa fi oyún kan ṣe kí kórí burúkú lọ́jọ́ èmi bárò ẹ̀sùn ìwọ sẹ́mi èmi sí ẹ ah, ṣé mo daṣọ bojú ṣe ni àbí ah, ah, ó fọ́ ni o. kí <laughs> wọ́n ló sọ fún mi pé kò ní doyún ṣàmọ̀ pálá kọ́kọ́ mi ní ṣàánú mi. kò ní doyún èmi àti ẹ jọ sùn papọ̀ pé àjọ èmi àti ẹ wá farabalẹ̀ ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ mo ti rí ẹni tájọ wà compatible

ẹ má sọ wọ́n báyìí. gbogbo nǹkan ni mo gbà mo pọ́n yín lé o. bẹ́ẹ̀ máa pọ́n mi lé kọ́. bẹ́ẹ̀ ṣe ń wọ̀ mí yẹn mo lè gba ilé ìṣẹ̀kẹ́ mi. nínú ilé ọ̀rọ̀ ni. Ah, wàhálà ẹ ẹ kù sí sí. nínú ilé ọ̀rọ̀ ni. ẹ ẹ ní kí diola diola. diola diola wo. ọmọ mo. ìyàwó rẹ lẹgbà ẹ lè tọ́ ọmọ rẹ. bàbá rẹ lẹ́yìn. diola come to daddy. ọmọ wo. àbó ti wà náà. ọmọ ajẹ́pọ̀ mọ̀ lẹ́fẹ́ ọmọ máa pọ̀ ìtì ẹ̀ ẹ̀sùn